àtọmọ ti ẹgbọ́n pọ̀ ó ti lọ́yọ̀ kọjú àjọ. ọ̀ṣọ́mọ ti ẹgbọ́n pọ̀ ó ti lọ́yọ̀ kọjú àjọ. playboy ti ẹgbọ́n pọ̀ ó ti lọ́yọ̀ kọjú àjọ. mo ti ṣe tọrẹ méjì ó ti lọ́yọ̀ kọjú àjọ mo ṣe tẹ̀gbọ́n tábúrò. mo ti lọ yẹ kanjú àjọ àṣọmọ kí ló fẹ́ ah, kí ló fẹ́ ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́ ah, kí ló fẹ́. oṣù tíwájú lẹ́nu oṣù tẹ̀yìn kúlẹ̀ ó ti ṣe tábọ̀ ọ̀tún mi ó tún fẹ́ lọ mú tòsí o. àṣọmọ kí ló fẹ́ ah, kí ló fẹ́. ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́ kí ló fẹ́. ó jẹ́ tiwájú lé mi. ó ṣe tẹ̀yìn kúlé ó tún ṣe tá máa mi ó tún fẹ́ lọ mú tòsí o. ọ̀ṣọ́mọ ti yẹ gan pọ̀ ó ti lọ yọ̀ kọjú àjò. ọ̀ṣọ́mọ ti yẹ gan ó ti lọ yọ̀ kọjú lè mọ etí ẹ náà bọ̀. mo ti lọ yẹ kanjú àjọ. mo ti ṣe tọrẹ méjì. mo ti lọ yẹ kanjú àjọ. mo ṣe tẹ̀mọ̀ tábúrò. mo ti lọ yẹ kanjú àjọ. ṣé torí pé mo wá pèrò sọ́kọ̀ lẹ wá lọ ọ̀yà dayé ọ̀bẹ. ìran bàbá ta ló máa padà yẹ sáà ọmọ bàbá yé wọ́wọ́ má sùn lẹ́gòdì sùn lẹ́gòdì sùn lẹ́gòdì sùn ẹ ṣàánú. ìwọ pẹ̀lú ìyàwó mi ṣé o mọ̀ pé olóyún ní sínú ni. mo kú rí bàbá àgbààgbà tí mo pàdé ní amẹ́ríkà ẹ̀ ń kẹ́ mi. ìwà ta ni. ẹ̀yin ni àbẹ́ nǹkan níjà náà. kí ló àwọn tí bàbá yìí tún sọ. a ah, tiẹ̀ ti da tanku tanku ẹlẹ́rù ti dé ẹ̀ńtọ́ lẹ́rù gọ́gán dé. ìwọ ń tiẹ̀ o tiẹ̀ o ṣọdẹ reason tí mo ṣe ní ká pàdé ní guest house wa ń bí ni ọ̀rẹ́ wa ac ajayi nígbà tí owó àwọn ará abí fẹ́ bà mí last time òun ni aig àtàṣe mọ́ mi bí ti bá ti ní anything kí ti máa sọ fún a lè bá mi investigate matter náà dáadáa pẹ̀tí mo dé wàá sọ̀rọ̀ pé mo fẹ́ ra acres of land tó tó yẹn ẹ ah, bá má jẹ́ abóṣọ́wọ́ alágbèdá o jẹ́ pàdé níbi tá a bá mètò take wa through á dẹ̀ mọ bó ṣe máa ṣe gbogbo ọ̀rọ̀ yẹn tó máa dà òun nìyẹn o ọ̀rẹ́ mi alówó ní èdè ọ̀gá agbófinró ẹ̀lẹ́sà wọ́n gàgbé àwọn ọ̀tẹ̀ lẹ́nu yẹn <laughs> àwọn amòfin tó mú iye rèé lóòótọ́ ni mo fẹ́ ra two acres of land mi ò dẹ̀ fẹ́ kó sọ́wọ́ àwọn ọmọ burúkú yẹn àmì four one nine o gbádùn mi now báwo ni a ṣe máa ríra ah any time ẹlẹ́mà fix time sir. kí fẹ́ time. ọ̀la ń kọ́. ọ̀la is okay sir. Ah. tí ṣe ìbá pẹ́ ní ìpèsè ní ìpèsè ní card mi. this is all right sir. Uh, màá fẹ́ kí ẹ ṣe kan fún mi sir. next time táwọn meet sir mo fẹ́ mọ eré àti ilẹ̀ yẹn wà ilẹ̀ tó fẹ́ ra yẹn mm-hmm. then kí n orúkọ àwọn onílẹ̀ yẹn mm-hmm. so that I can dey know who and who is the rightful owner of the land. okay sọ̀rọ̀ mi yẹn. tó bá ní bí ọ̀rẹ́ important. everything wà intact by tomorrow màá fẹ́ ní full details lórí ẹ̀ <laughs> <laughs> kò sí any problem. airport ojú ajé gan la wà báyìí ọjà tá a gbé wá tẹ́lẹ̀ ojú ọjà la wà yìí gbangbangan rèé àtẹ rèé èyí tó bá wọ̀nyí ni ká ẹ sọ sí. ló bí ẹtì kọ́kọ́ kí mi náà ẹkí sí i. ẹ ẹ lẹ́gbà ọkọ̀. thank you sir. ẹ wọ mo kí yín o àmọ̀mọ́ nù. Eh? ìyálóde àgàn ẹnu. Eh. Eh. àwọn ìyáàfin ọ̀sọ́mọtọ́mọta. Ah, that's good olóyè tùǹgbà ọ̀sọ́mọ hmm. bọ́mọta. ok ọ̀ṣọ́mọ Nigeria limited ọ̀ṣọ́mọ one. àgbo <laughs> àfọ̀gàràǹtọ̀ ọ̀sọmọtọ́mọta hmm. ọ̀sọmọtọ́mọlò hmm. ọ̀sọmọgbọ́mọgbè ọ̀sọmọyọmọlò yọ ọmọ kéèyàn yọ nǹkan lò. <laughs> ẹ bá bọ́ bàbá olóyè rẹpẹtẹ àtúndà òjò ń bí òjò ń ní pé òjò pé ojú ìgbà ìgbà tó bá jùbà yẹn tó bá jùbà yẹn tó yọ̀ bá yẹrí tó yọ̀ bá yẹrí tó bá bàbá tó tún ẹ̀ mú sísì ojú ọjà wa rè àtẹ̀rí pẹ̀lú oríṣiríṣi nǹkan ẹ̀sùn. rírì ẹ ẹ mi má bínú ọ̀rẹ́ mi ajá símọ́lì sábà ní adúlẹ̀ yọ wọ́n ní àwọn màmá gan ni. màmá gan ni o wọ́n ti yẹ́rẹ̀ fún mi ti yẹ́rẹ̀ fún mi. bàbá yóò bá ti ta ẹ̀sùnmọ́ mi ẹ̀sùnmọ́ wọn kọ̀ ìṣe wọn. kí mi ẹ̀wẹ̀ yìí o you're beautiful. ẹlẹ́dẹ̀ ló mọ̀ nù òun jẹ́ sí gbogbo bọ́ọ̀dì ni ẹ̀jẹ̀ síwájú. ìyá kí mi bébì ó ga jù ọ̀tẹ́rẹ́ nù ọ̀tẹ́rẹ́ ọ̀tẹ́rẹ́ tẹ̀ntẹ̀n dùn máa dánlé léyìí o ṣòbé inú ṣòbé ṣòbé chocolate colour ó ga jù. Ah! wow what a beautiful lady ojú ọmọ lójú lẹ́yìn èmi náà wá dùn ẹ̀ ní ẹ tó wọ̀ yá sí i ẹ bá wo ìyá eh. yàtọ̀ sókè eh. wọ́n tó dàkì tẹ̀ sálẹ̀. Eh, dídì ó dàbẹ̀ ni pé wàá yóò lè báyìí o. ẹ kò ti yá yù. fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀. ẹ má ìlọ má ìlọ má ìlọ. má bọ̀ má ìdí ẹ bá mi tẹ̀lé wọn ẹ bá mi fowó sáyé òkè ló sọ ẹ mi tọ́jú òun. ọmọ yóò tún rẹnu mi lónìí mi ò lọ ní ọmọ ní tó ń wá ṣáájú fún ọ ti dáa tó tọ́ fáìn tó ṣe gbogbo rẹ̀ kò láìsí kíkà náà kó sì bójú ẹ ó ní ìtọ́ kí n yọ lórí rẹ̀ báyìí ó sì da ìtẹ̀ rẹ̀ bàtà bú ẹ. náà o surprise mi èmi náà gbọ́dọ̀ múnú ẹ ojú ọmọ lójú lè ẹlòmí ẹlòmí ẹlòmí ni ẹ ti ń lò ní. má ṣe fàájì ẹ lọ àtúnyìnlá inú mi dùn sí kò sí jà. bẹ́ẹ̀ débi ẹ máa mọ́wájú mi kí n máa wo ojú ìṣẹ́ lọ. ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ sọ rárá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má jẹ́ kẹ́gbẹ́ ẹ bẹ́ẹ̀ nìkan ọlọ́wọ́ ọmọ ẹ̀ mọ̀ yẹn gbé ẹ̀ lọ́rùn kílẹ̀ pé m nínú ẹ̀ àtàní kan máa ní rọ́bà fún o aids bẹ́ẹ̀ bá rí rọ́bà rẹ̀ la sọ ìfàsọ̀wé tí sífù ti bàjẹ́ bí wọ́n ṣe wà ń tí ẹ bá rí àkọ́bí sífù ìyàwó rẹ̀ kẹta lọ́sẹ̀ bí bèjì àwọn àbèjì o wọ́n ju àwọn ọmọ tí wọ́n wọlé lọ yìí lọ ṣé rí nǹkan tó wọ́ ọ̀dà apá owó gan ò ní ká mọ́ bí èèbá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ sùkú àwọn ọmọ sídòdó lẹ́hùn àwọn ni ẹlòmíì ó sì dodo tẹ bá rábò olú rẹ báyìí ó bàtà yóò fún ẹran ni ẹ sì rí nínú rẹ ó kàkó ní láì tí ì bímọ èmi sì ni bí ewé bí ìgbà tí ewé rọ ni gbogbo gbára rẹ ó ti rọ àgbọ́dọ̀ wọn sàánú olúwa rẹ. ẹni tó mo dádúró mi Tasimola. mo rí pẹ́yìn náà mo rí pẹ́yìn dádúró ni ìjìyà tó máa ń bẹ fẹ́yìn náà tẹ̀ tún dádúró tẹ̀ Tasimola. àlùkí àmọ̀ burúkú lọ́rùn lẹ́jẹ̀ẹ́ irú ọmọ tí lọ ẹni kó lè ṣàdúrà fún yín ni ọmọ tá kàn fẹ́ lọ fi apara tí ọ̀lẹ́ nìkan o apájọ omi tó múni lójú gbà tó lọ ó bá jẹ́ mi lè gbàdú ní dìbò yìí ẹ ti rí tóbi rẹ̀ yà aṣọ ọmọkùnrin lára pàtì kó sí ilé ìtọ́ wọlé òun tí ọba alẹ́ nìkan ìbínú tí ọba wa bá yín bí ò lè dà kò ní bẹ́ẹ̀ nígbà yìí àfikún náà kọ́ sànù wa <laughs> ṣé rí èmi gan ọmọ ìgbàlódé o èé kí n fọṣọ kí n sáṣọ kí n máṣọ kí n lọṣọ kí n jáṣọ ṣùgbọ́n ìtọ́nà máa mú mi tí mo dé church bẹ́ẹ̀ fún deliverance ṣé lárímọ́ gbogbo lárímọ́ pẹ̀ mo lárímọ́ lẹ̀ mo lárímọ́ ni kí n kò confess pé nǹkan báyìí kò ti ṣe láyé mi. àṣàṣì ẹ̀sìn wa gbà mí láyè mọ́ ẹni tí mo yìí rò èpè burúkú wọn fi bá yín sọ̀rọ̀ kì í sojú lásán bóyá yóò sì mọ forí lugi forí lu ẹ mọ̀ pé jẹ́ òtítà sọpọlọ yìí wọ́n wọ́n ọlọpọlọ yìí ọmọ sí èmi náà wò náà pé àwọn èèyàn tí wọ́n ayé tí wọ́n jẹ gbádùn ẹ̀rú sífù bí ti lọ ọlọ́mọdé àríláwò kó tiẹ̀ dáńdùbù láwọn ọmọ kó sì kú síbẹ̀ kí làwọn ọmọ gan sọ ń bá àwọn bá délé ẹ máa wo sífù burúkú jákujákun láàárọ̀ ẹ̀mọ́ káwọn kan wá fún tí ẹjọ́ jẹ́ sàwáwù kan náà torí bá a ṣe wà kò sóríṣiríṣi ọmọ tá a kì í ṣe àwọn ẹlòmíràn wà wọ́n lè lárúgbó làwọn fẹ́ á wá ìtẹ́wé ti tán lẹ́rú rẹ̀ tọ́pẹ́ ìyá mi tí wọ́n bá pàdé pin báyìí lè kú mọ́ wọn lọ́wọ́ ìṣe yìí à ń gbàgbà gbẹ́mú díà àti gbá wọn wá bí ìrí ọlọ́mí ń jẹ arọ olóyún àti ṣètò olóyún ẹ̀tọ́ yìí <laughs> iṣẹ́ ìṣẹ́ dọ́mọ̀ pé gani oríṣiríṣi ẹlòmí lè ní ká bá mú òye wá. ẹgbẹ́ ẹ̀rọ ṣépè fún wọn ń bí wọn ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin gan-an ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ náà ẹgbẹ́ wọn mọ́tò kó káàkiri. bá a bá tún ṣe ìpinnu fáwa irú àwọn ọmọ tá a gbé wá oníye tí wọ́n jẹ irú èmi náà sí oníye tí sífù fún mi ibi táwa ti ń jẹ ni sífù máa ní àwọn kẹlẹ́ kan àwọn bí ọmọ fourteen àwọn fifteen àwọn sixteen ọmọ tó bá ti wọ twenty tí wọ ogún sífù nígbà lọ́wọ́ yín ṣé ẹ fi pẹ̀lú bẹ́ẹ̀ wọ̀ báyìí àní náà wọ́n ti jẹ́ ìwọ́n tí wọ́n dúró bí igi ọ̀rọ̀ bó ìwọ́n gan ló ìlú rọrùn wọ̀ ìyá lọ́ fi gbá mọ́tọ́ lọ́wọ́ kò lè fojú rẹ̀ wọ́ ìwọ́n dẹ́bí mi nínú wọn ti yọ ọmọ tí síìfù kó méjì pọ̀ bí èèbá so yè èèyàn kú bè méjì pọ̀ bó ló ti fẹ́ ṣe bọ́bá yá wọ́n lè mú wọn ògùn bóyá gbolo ẹ̀jẹ̀ tó kù lára sí ìbá ó lè mọ ju mẹ́rin lọ yóò lo méjì lálẹ́ ọba tó ń lo láàárọ̀ làwọn ètò ló di méjì nígbà tí ọba fi di bí ọ̀tún la ọmọ ọmọ mi jégéjégé ní. ẹ bàbá ìdúró bílẹ̀ ti rí àwọn ọmọ tẹ̀ ń kó kiri ẹ ti sọ fún mi o bílẹ̀ ti gbogbo ọmọ tẹ̀ ń kó kiri bílẹ̀ ti rí o. ọjà tafájì ni wọ́n lé wọn gàgà bí ẹran ní á ní wọn náà ni kò dúró síbẹ̀ ni kò sùn iṣẹ́ rẹ̀ tó wọ̀ sáré. já má bọ̀ náà ó lè tún ṣe bí àlejò ah. ah, wọlé náà nígbà tí mo rí pé ń bá gbowó tẹ́lẹ̀ rìsẹ́sàn náà ni wọ́n ń jókòó sílé kẹ́ẹ̀fì ṣèkan. ok ara tẹ́lẹ̀ fi máa ń bá tiẹ̀ nìyẹn hmm. jókòó jókòó because eh, mo ní ọ̀rọ̀ pàtàkì kan tó mo fẹ́ bá ẹ sọ ni mo ṣe invite ẹ sínú room you understand you see um, mo ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi. ọ̀tọ̀pẹ́. because um, láti ìgbà tí mo ti dé sílùú yìí láti Amẹ́ríkà ó tiẹ̀ jẹ́ kí n mà láì pé mi ò sí lámẹ́. Um, nítorí pé ìròyìn ta máa ń gbọ́ nípa ẹ̀yìn ara Nàìjà ó yàtọ̀ sí ohun tí mo rí lọ́dọ̀ ẹ̀. wọ́n jẹ́ kí n bèlè pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú yìí wípé ẹ ṣe trust wípé kò sí èèyàn gidi lára yín. wọ́n rí pé látijọ́ tí mo ti dé tí mo ti pàdé ẹ̀ tó ti ń gbé mi káàkiri mo wá rí i pé o nice in fact kò sẹ́lòmíì tí mo lè fi wé rú ẹ̀ you understand and that is the more reason wà á rí pé mi ní òun gbé káàmù mi jù tọ̀dọ̀ ẹ lọ torí pé mo rí pé òun tẹ́ni lẹ́rùn òun ṣọmọ fún mi bó ṣe ń ṣe dúdú lòun ṣe pupa bó ṣe ń ṣe kúkúrú fún mi lòun ṣe gígùn mo appreciate ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ i mean ìwọ́n ti dùn jù. nítorí pé ọmọ mi náà ni kí ló kọ́ sọmọ tó ń gbà pèrè sọkọ. òṣèmọ tó ń gbà. ẹ láti gbọ́ ọ̀sẹ́mọ tó ń gbà pèrè sọkọ òṣèmọ tó ń gbà pèrè sọkọ iná ni òpèrò òpèrò yẹn gan bọ́lá mi tẹ̀lé sùnkẹ́ tí n bá parọ́ fún ẹ ìjọ ìlè gbàgbọ́ wípé gbogbo àwọn ọmọge tó ń gbéra fún mi yẹn kò sí ìtìmọ̀ gba tiẹ̀ ní wọn kọ́. ẹni lórí mi ò kàn gba tí anybody nu wọn ni. ṣé kò sọmọ tó dáa nu wọn ni. mi ò jí fún kankan nu wọn. gbàgbé ẹ ẹ jẹ́ ẹ̀nà káfọ́ọ̀ṣì. kí wọ́n ti sọ ọmọ ẹgbẹ́ tí ń pè mí lọ́sọ̀ọ́mọ ilé ọmọ ilẹ̀ wọn wá tẹ̀rí ẹ tún gbọ́ pé ò sọkàn obìnrin wo lẹ fẹ́ kí n gbé wá tẹ̀rí rí. wọ́n wà tún jáde jáde fún yín ni hmm. wọ́n túbọ̀ fẹsẹ̀ sí rìn sẹ́ẹ̀rí tẹ́ bá fẹ́ ọmọ gan tí n bá lọ sí kùránù wọ́n kọ̀ ọmọdé ọ̀bá yìí bó sì jẹ́ tí ọ̀sà náà ni wọ́n kọ̀ mọ́ wábí bó jẹ́ tí òkun náà ni wọ́n kọ̀ mọ́ wábí àgàkí wádé káfọ́ọ̀ṣì <laughs> tí wádé káfọ́ọ̀ṣì wọ́n ti kó ọmọ pọ̀ jù wá sí ìfọ́n yín. láwọn ọmọ tó dáa gan àwọn ètí mo kó àwọn wọn kó bẹ́ẹ̀ ọ̀sọ́mọdé ló ń pè mí. ṣọ́dọ̀ tó yẹ kámpọ́ọ̀sì. <laughs> mo ti káwọn tètè òkun wá. ẹ̀tún adúró kọ̀tàn síbẹ̀ sọ wọn bẹ lọ́wọ́ yín ṣe kó wálé dáadáa sẹ́ni tí n bá gbé yín lọ sọ́tàn ẹ gbà pọ̀ bẹ́ẹ̀nbẹ́ẹ̀nbẹ́ tí n bá tún adé go gate <laughs> tá a bá dé go gate <laughs> mẹtiro kọ ẹ tí ì mẹtiro àwọn tí mẹtiro tí wọ́n tún ayàtọ̀ tó le wọ́n sọ̀kalẹ̀ sídìí wọ́n tún ayẹ̀rù àyà ẹ̀wọ̀n báyìí wọ́n bá tún ajẹ́ gbígbẹ ni àfi ètò kóyè dì ní wọ́n gbẹ gígì ni tí ó mọ̀ sẹ́ báyìí tí ó mọ̀ sẹ́ tí ó mọ̀ sẹ́ sí ẹlẹ́rìn gbogbo ni ni gbé àkúnlé mi wá báyìí ọ̀rọ̀ báyìí tẹ́mọ̀ já késì lókè. no no no no no no you see o oh, understand ohun tí mo ń sori ní United States of America táwa ti wá yẹn ọ̀làjú pọ̀ ń bẹ gan. àwọn ọ̀làjú tó. sori gbogbo àwọn tó ń kó wá ìṣà ìṣà ọmọ náà pè ní ìṣà. sori tó bá láwọn ọmọdé gangan ọmọ ọmọge ni wọn. ó ṣe láyé sori wúwo ẹ̀ bó ṣe wáyé ó dùn mí pé òjò obìnrin ni ṣeré ojú ẹ̀ gangan níṣẹ́ lójú ojú obìnrin. wọ́n mi mọ̀ jọ. Mm, ó ti dùn jù ó ti dùn jù tó bá lọ jóbìnrin wọ́n á ti lọ kú ẹ̀mí jù. ìyá mi mo jọ. wọ́n ní kó èdè o mm-hmm. wọ́n máa kó ẹ̀mí wọ́n máa gún ẹni bí omi bí àyè wọ́n máa gún ẹni ọmọ custard náà wọ́n á tún máa gún ẹni bí custard ìwọ́n tó lọ kún ní kó lọ wọ́n ẹ ti yọ̀dí ẹ kúndì. kọ̀yọ̀ ẹ kọ̀yọ̀ di oyọ́nú oyọ́ gbogbo ẹ̀. ìyá mi ni ìjọ ẹ bá rí di ìyá àjọra náà ẹ mọ̀ kí mi ìjọ ìyá mi. irọ́ ni o. ìyá mi náà ti rí nù. ìyá sórí òòmọ tó ṣẹlẹ̀ ní mi ò ní ìdí obìnrin kankan mọ́ ìrọ́gbọ́n ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó ti pọ̀ tó ti tó fún mi. ẹ ó kàn mọ ní jẹun wo bó ṣe rí náà. ẹ máa ta kókó yẹn mí ẹ náà ṣoṣo àìní àwọn sì lọ́ọ̀lù. wo sórí ṣe wà jẹun wò náà jẹun wò. Ah ebi mu. ní sùúrù tó ń gbà. Ah, sẹ́wọ̀n kan ẹ lẹ́gbẹ̀rún sí lẹ́wọ̀n ọmọ sínú ibẹ̀ ó mẹ́mọ́ kátà ìwà kí o. ó dà tí ẹ kọ́. ẹ̀fọn jẹ́ ọmọlẹ́yìn mọ̀ kẹ́mi bọ̀. sori tó bá lè gbà mí láàyè. jẹ́ oyè mo máa tó ẹ lábí honey. mo máa jẹ́ bí chocolate. sori kọ́wọ́ mi kí ẹ wàá mọ̀ pé I am very big strong and reliable. ẹ ah, ẹ̀ mi lọ́mọ ni. ó oh, sẹ́wọ̀n mi lọ́mọ ni. kò yí ẹ òkè tí kò dá tiẹ̀ kọ́kọ́ bọ́ṣọ iná. ìrẹ́ àwọn kankan. eléyìí gan dòrò mú yàn ọmọ wọn ò mọ ìyá rẹ ò tún gbà mm. Ọlọ́run kòrò sọkọ ó yẹ kó mọ ìyá rẹ sí mm. sórí tèmi àti ẹ bá gbára wa mú kì í ṣe lọ́fẹ̀ẹ́ o <laughs> máa fi dọ́làsì báyìí jẹ́ máa fi pọ́ùnsì ìyá ewé rè máa fi dọ́ọ̀ṣì dá ẹ lórí irú o mọ̀ eh, it's a matter of kọkànlọ́ra bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́mi gbẹ̀yìn wọlé kí n gbẹ̀yìn tí bọ̀ wọlé sí bọ̀ ibẹ̀. fúnra tí mò ń gbà sùn. Ah, kò ṣe nǹkan kan. fúnra tí mò ń gbà sùn. ìṣẹ́jú méjì. mélòó ni fúra náà tẹ́yìn kan lọ sẹ́ẹ̀kiri bẹ̀rẹ̀ àbígì. Ah, kò yí díẹ̀ kò yí. ẹ̀ àánú yín sinmi bí mo gbèjú gan mò ń sùn. lórí ìgbà nìkan kì kankan kí nǹkan ó jáde fún un ọlọ́run sì kó tiẹ̀ jáde sí ilé mi ìdádúrà. ṣùgbọ́n àwọn tó ń pè ní gay náà mọ mi ò jáde mọ ẹ á ọkùnrin lólólólógún ẹyẹ ah, òun fún ọkùnrin ẹyẹ ògùn ẹyẹ ògùn ẹyẹ ògùn ìyá làwọn tẹ̀ yọ sírísírí ewu láì ṣe ju ọlọ́wọ́ tó fẹ́ ló sì ìrajà mọ́lẹ̀ ìjẹ̀mọ́. ewu eré màmá ò báyìí ṣe bẹ ẹlẹ́gà ìgbẹ̀yìn wọlé tẹ́ ẹ bá gbẹ̀yìn wọlé tí kìnìún lọ ṣe fọ́ọ̀rọ̀ sí i ṣé ẹ sùn ẹ̀mí táwọn nǹkan ẹ̀ inú mi mọ̀ lọ àbẹ́ ẹ sì rí ni ewu èso olúbu táwa ṣe o sábà kí mọ́lẹ̀ sẹ́lẹ̀ mọ̀ pápó ìnimi ni. sori ọkùnrin sọkùnrin ló da gbogbo ìyá tó gbẹrin lọ kí ló fẹ́ fún bẹ́ẹ̀ ṣe. pápó ìwò lọ́dún ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta mi kókó lọ́mú ẹ̀ẹ́ta mi kókó lọ́mú ẹ̀ẹ́tùn bẹ́nu sí lọ́mú mo sì sọ pé mo lè lómi lọ́mú gbogbo ọmú lọ́bẹ̀ yìí síbẹ̀síbẹ̀ lẹ́ẹ̀rọ kàkà ẹ̀bẹ̀ kẹnu bọ̀ lọ́mú àwọn ẹtí kò kò kúkò lóhùn báyà yọ̀ mẹ́ gbogbo ara mi sẹ́yìn sí pé gbogbo báyà lu àrẹ̀ lẹ́yìn olóòsì àwọn ẹni kí bẹ̀rẹ̀ ká ìgbẹ̀ ìwọlé sẹ́yìn kọ́kọ́ lẹ́yìn tí wọ́n mọ̀ gàdí. jẹ́ ń gbàgbé bó ṣe nǹkan péré. ọ̀pẹ́ ni ojú rẹ̀ ti mọ ọ ẹ ọ̀pẹ́ lọ sí lọ́dọ̀ fún mi o ẹ ẹ wọ́n mọ̀ sí ẹ ọ̀pẹ̀ dára ẹ ọ̀pẹ̀ sọ́kùn ẹ ẹ gùn sí ẹ gùn mọ̀ pẹ̀ dára yọ̀nà wà láwọ̀ ẹ̀wẹ̀rẹ̀ tí ọ̀nà wà láwọ̀ ẹ̀wẹ̀rẹ̀ tí ọ̀nà ọkùnrin ẹ̀mí ọ̀rẹ́ bẹ́ẹ̀rù rẹ̀ bí àgbèṣe ẹ̀mí ọ̀rẹ́ bẹ́ẹ̀rù rẹ̀ bí ọ̀rẹ́kẹ̀ tó tú di ilẹ̀ wa kan because kàkí ẹ̀ bẹ́ẹ̀rì tì rí o ẹ̀ bẹ́ẹ̀rì tì rí o ẹ̀ bẹ́ẹ̀rì tì rí o ẹ̀ My dear, show o mọ̀ pé outing wa lénìí was a huge success. I mean this seminar on uh, women empowerment ó ó impress mi gan Actually, um, èmi gan wà impressed pẹ̀lú nǹkan tí mo I'm highly impressed. Ah, can you imagine? Sori you know, tiẹ̀ ń dùn gan-an àwọn òye ọlọ́jà irú àwọn ọlọ́jà pẹ́pẹ́pẹ́ gbogbo wọn inú wọn dùn sọ́rọ́ nǹkan tí ìjọba ń ṣe fún wọn. ẹ mo máa ẹ̀yin kò ń ṣe nǹkan tí wọ́n fẹ́ ni nǹkan tó ṣe tọ̀nà nìyẹn bẹ́ẹ̀ ni fọlọ́ ńbo ló tún tí ó yẹ ká ká tọ́ọ̀tì lé wọn. bẹ́ẹ̀ kọjá chi pálọ̀mù. ọ̀rọ̀ ọ̀rọ̀ náà so fún òpá lè make ẹ̀ báyìí torí a ti ṣiṣẹ́ jù lẹ́nu yìí ta ó rè mí díẹ̀. ah this man ẹ jọ̀ọ́ láti make ẹ o kó má bàa bínú sí i mo mọ̀ pé wà á lè mèkè o olùkọ́ lè mèkè àwọn èèyàn ó yẹ kó understand pé iṣẹ́ ìkù fi bẹ́ẹ̀ easy kéèyàn jí láàárọ̀ títí ilẹ̀ máa fi ṣú tó bá rí àwọn organisation yìí wà á ráwọn míì wà á ráwọn obìnrin yìí wá but it's a good thing iṣẹ́ wa ni náà but ó máa jẹ́ ó rẹ̀ mí lónìí a lè rí jí balógun ó máa pè wọ́n ni ṣó ti yé ẹ báyìí wọ́n bá mi pè wọ́n ẹ eh, after that ń bo lórí ìgbà tó ń lọ adẹfọdọ àbúrò yẹn tó ń ṣílẹ. ṣé ẹ ṣe lè parí ẹ tì wọn bá ṣe tán gift la máa send sí. kọjá bá ti sọ náà. hello lámìdé oh, báwo ok o fẹ́ bá excellence sọ̀rọ̀ ok hold on. Mommy. Hi, hi how are you my darling báwo ni ṣé wà òkè skóòlù ńkọ́ ẹ ti padì rírí ìdánwò yìí ni ẹ ti ṣe tán how was it ó ṣe dáadáa àwọn ah, trust ẹ náà <laughs> ah. what accident accident kẹ. Okay? Olamide ó dẹ̀ dáyà já mi pé slight kìíní ni o ṣọ́ nǹkan kò ṣe é ah, ok so báwo ni ń sìn báwo lè ṣe ah, ah ok uh, state house àbí uh, it's alright it's alright no problem tí n bá dé I'll iron everything out So, ti gbọ́ just be cool. All right, my love. Take care of yourself, huh? Love you. Àbúrò wọn wò ìṣẹ́jú ìdáyà ìjà mi. Ṣé wàá kìí ṣe? Èèwọ̀ ni bóyá wọ́n hit èèyàn kan just light kìíní ló dé ìdáyà ìjà mi. Àbí irú ọmọ wò lè lè kú ti ẹ̀rù pé bó. Ó di ẹ̀. Ẹgbẹ́ ìkílẹ̀ gidi máa kú. ṣe pé mo ní kékeré mo lórúkọ tèmi. ẹ wọn mọ iye yẹn lò. ọ insult mi tó yìí ní ayé mi ẹyin rẹ fa. tí wọn bá mọ iye yẹn wọn mọ kó sẹẹlú lẹ́yìn náà ṣe iṣẹ́ ẹ̀sìn àtàtà ìṣe yìí ṣẹ́bẹ́ ìlànà ìṣiṣẹ́ ìlú níbí ìwòlíì náà ni àìmọye wàásù àìmọye ilé tẹ̀ ti gbálẹ̀ ẹ mọ ìbànújẹ́ tí ọba ti dé bá ní kankan bí ẹ bá ṣe ń ní yín báyìí àríyàkọ wọn kàn fẹ́ fìyà jẹ mí nìyí nítorí ọlá àpò tí wọ́n wà ní ọjọ́ bí o wọ́n gbá ọkọ̀ ni mo ń dẹ́rẹ́bà bọ̀ báyìí ni mo sì sáwọ́ sáwọ́ sáwọ́ sáwọ́ sáwọ́ àgbà tí wọ́n gbọ́wọ́ wá bá mi bí mo wà wọ́n sì gbá látẹ̀yìn ó lè dẹ́rẹ́ kan tó gbogbo wá jọ tó ara ni ní ẹsẹ̀rú yìí tún lè da wèrè lẹ̀ rẹpẹtẹ fún elébẹ̀ ọ̀gbádùn. but at the same time ṣe pé ẹ̀yin gan náà ẹ máa ń fẹ́ lù kẹ́tọ́ wọn lọ́tọ̀ ẹ̀mí ṣọ́ọ̀kú bẹ̀rẹ̀ sí mi pàágà. ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kákàlá ọ kákàlá ọ ẹ bẹ̀rù ọlọ́run èmi lẹ́wọ́ kùtùkùtù ẹtì ẹtì ẹtì ẹtì ẹtì ẹtì ẹtì asọ́ńdọ̀lẹ̀sì àìlówó náà sì ni mo lè lówó kí n máa sálábẹ́ ẹrú yìí. ẹ ṣáà gbọ́ngàn tí ọmọ ọbọ̀ sinmi fi ń sọ lẹ́ẹ̀kan pé wọ́n gbọ́ gba ọkọ̀ mi látẹ̀yìn n ò sí mú kankan orí mi sì pé mọ́mọ́ kan tí mo ṣe. èmi náà máa gbọ́júmọ̀ nítorí pé ọba ń délé ni bí ọba bá ń délé kẹ́yìn náà bá rògbò mi tẹ́ bá rògbò mi ẹ̀yin náà yọ̀mọ̀ ìyá ẹ̀ lọ́nu pé sẹ́mi mo gbé mi eléyìí tó wọ́n sì ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ wọ́n lè tí mo lè mọ̀ yọ̀ sí lọ́rùn àmọ́ kó yàrá mọ̀ darúgbó kọ́ mọ̀ sàn mọ́ ni òun mo fi jáde gàrí nìkan kọ́ ní ilé o bẹ́ẹ̀ bá pẹ́ nígbà mọ́ orílẹ̀ mi ò sì fẹ́ ronú òun mo ṣe jáde pé kébì náà ṣiṣẹ́ àmọ́ tó bá jẹ́ ìyàwó fi jẹ mí wọ́n lè wà lórí ipò lónìí wọ́n sọ̀kalẹ̀ ńjọ́ kan káàdùn fẹsẹ̀ jọ ọmọ pàdé ńta nígbà náà láàjọ wa fi rọra wa pé ipò kan lọ títí ta wọ́n mọ̀ pé wọn kì í jẹgbó wọn kì í pagó wọn kì í fi gómìnà yí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ èmi mọ̀ sọ àyàwó ń bá mi ọ̀gbọ́n lọ egungun ni ṣáà ìgbàgbọ́ làwọn ṣe ṣe fún mi ẹ̀yin ò ṣe fi agídí tẹ́ fi sọ yìí kẹ́ fi ṣe àlàyé fáwọn gbòdògbòdò yẹn lẹ́ẹ̀kan. lẹ́nu kúnkù àti bẹ́ẹ̀ wọ́n gbé yín lẹ́nu lórí àwọn tí wọ́n ti mú gbé torí wọ́n ti yí wọ́n gba yín lẹ́nu lórí ìkan fún mi pàdá mínísítà bá kọ̀ ọ̀rọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ nínú mi kú kúkúkúkú lẹ́gbẹ́ mo fẹ́ sùn àmọ́ lọ́wọ́ dá ẹlẹ́yìn pé ìjẹ̀bi tẹ́ bá wò di ọkọ̀ ẹ gbá iná látẹ̀yìn báyìí ọkọ̀ wọn òṣìṣẹ́ ìgbàlẹ̀ lọ́mọ ni tí wọ́n pèsè àwọn ọkọ̀ wọn ìfẹ́ fẹ́ sọ́kọ̀ wọn èmi gẹ̀ ká jù mí ní gbùdú lẹ́kẹ̀ẹ́ nìyí ẹnẹsẹ onígbòdì yéé kéèyàn bẹ sínú kó gbèrè làwọn bẹ sínú. àmọ́ o ebi tájọ tájọ wa wẹ̀sí lájọ wa yìí o. àwọn àgbà wọn ti máa wọn ti máa gbà nínú. ọlọ́run ṣe àsìkò tá a wà yìí àsìkò kókàlùkọ sọ tẹnu rẹ ni democracy ni àádẹ́mọ̀ àtúnyàwó rẹ pẹ̀lú ra wa ni. are you my dear? ó de dáyà ìjà mi kí ni dé. mọ́mì ó tán ní nǹkan tí mo sọ fún yín o. ẹ lè bílíìvù ẹ ẹ wò àwa ládẹ jẹ̀bi ọ̀rọ̀ yìí torí àwa la hit wọn láti ẹ̀yìn wọ́n dẹ̀ mọ máàní tó jẹ́ pé wọ́n ní láti wọ wá sí state house bíi pẹ̀lú mọ́tò ẹ̀ náà ìgbà tá a dé bíi ó pe ọ̀gẹ́ ẹ bílíìvù ẹni tó ọ̀gẹ́ ẹ jẹ. ta ni. Hmm. that popular tv guy ẹ ẹ ìràwọ̀ ìràwọ̀ mọ́mì. ẹ mọ̀ o oh, that uh, movie star. yes So tó pupa Oh eh. well, wo you take care kindly o mi ìbẹ̀ ní fẹ́ kó dent méjọ as the governor. Ah, àwọn náà wá dáhùn sí. Eh, wo wọn wà ń bi àwọn olùdó síbẹ̀ wọ́n ti wà ń bí oh, eh, ẹ Eh, ẹ jọ ẹ wá. àwa ni mẹ́wàá hmm, àwa ni mẹ́wàá. irú gbogbo nonsense wo wà ní gbogbo ilé yìí. wúre mi gan lẹ́nu. ẹ rọra o. ẹ má bínú ọmọ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi ẹ ní bínú ni kò sẹ́ni tó rán wọn níṣẹ́ burúkú tó ló ń jẹ́ yìí ẹ́ kò sẹ́ni tó ní kó máa máa mọ̀lẹ́sà àwọn èèyàn káàkiri ìlú ṣe báwọn èèyàn lọ dìbò fún wa tá a fi wà ń bìbà ẹ̀ tí wàá ní pé ká ṣe nǹkan ìfẹ́ àwọn àwọn aráàlú kì í ṣe pé ká máa máa terrorize wọn ká máa máa eh, ni wọ́n lára nàá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ṣe mọ̀ ẹ kò wá ní dáa kí n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ àtàwọn eh, tó tí wọ́n hit mọ́tò yín èmi náà fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ látẹnu. ẹ mọ̀mọ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ gidi níwọ̀nba sẹ́ẹ̀rí àwọn olòṣì tí ń kó kiri ọmọ àlè ni wọ́n iṣẹ́ tí ń ràn wọ́n wọ́n jẹ kọjá iṣẹ́ tí ń ràn wọ́n lóòótọ́ olòṣì ni mẹ́wàá máa tàpátá dìde ni mí àmọ́ kò yẹ kí ìyàwó jẹ mí báwọn ìyàwó sì jẹ mí lẹ́ni kò ní jẹ mí gbé mi ò jẹ bí wọ́n mọ̀ dẹ́rẹ́bà ọkọ̀ bọ̀ wájú àwọn náà sì dẹ́rẹ́bà ọkọ̀ bọ̀ wájú wọ́n dẹ́rẹ́bà ọkọ̀ gbá ọkọ̀ mi nídìí ẹni sì gbọ́kàn nídìí òun lọ́jẹ̀bi àmọ́ kí ni táríkà fẹ́ ṣe wájú olówó olówó ni ìkúùkù táríkà ń gbẹnu sá ẹ sọ fún ní ìkúùkù tí ẹ dìta ni wọ́n rọ̀jò rẹ̀ sí ní èsè táríkà tó lè gbẹnu lọ bí ẹ ti kì mọ́lẹ̀ tí a bẹ̀rẹ̀ mi bí asọ́nú àgbẹ̀nu wọ́n nà bí ìgbà bí bí ìmọ̀lú sí kí ni mo ṣe èmi ni mo ṣe lórí tó ọkọ̀ fi àmọ́ lọ́wọ́ òde àwòsàn pàdé ní ọ̀pá àwọn gbogbo àwọn tí wọ́n fi yàjẹ́ ní. ọwọ́ tí wọ́n fi lù mí báyìí kankan kẹ́ni kúkú ìkúkú àwọn adẹ́tẹ̀ ni wọ́n dì ọwọ́ ti rí rí ẹ̀rí kúkú adẹ́tẹ̀ yìí ni ó ti rí rè lógun ọ̀lọ́ wọn ò ní sí orí rẹ̀. <coughs> Ah, ah, uh, this is unfair ma kókó no matter what tó bá ti ṣẹlẹ̀ ẹ wo bàbá arúgbó yìí náà èmi ni mo ní mọ́tò tí wọ́n fi ṣe car hire right na nǹkan tí gbà pé bàbá gbá wọn àbáwọn ló gbá bàbá ṣó kó máa na bàbá arúgbó yìí ah, kí ló kí ló ti le tó yẹn and your excellency ma tí ẹ bá wò àwọn onítíátà ó ní nǹkan nípa tí a kó lórí democracy kó lè stay àwọn onímọ́tò wọn tún kópa tiwọn náà kí bí democracy lè ṣe ṣé lọ́fẹ́ máa fi sọ iṣẹ́ tèmi tí ẹ̀ yàtọ̀ sí ẹ èmi ń gbọ̀dọ̀ sọ́kọ̀ ni èrò tèmi etí ẹ̀ kì í ṣe àwọn èrò pẹ́ẹ́mọ̀ ìwé ká mọ̀ kéèrò kiri gáréèjì bọ́ọ̀sì ó níbi iṣẹ́ mi mà àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo alájáde la dìbò fún yín àmọ́ democracy la wà yìí o ká democracy sí èrè sí ni apolongo ibi àwọn apolongo ibi ẹ̀yin náà gbọ́ lọ́gà àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ bí ìyá dáadáa olójó ẹ máa lo ọjọ́ ẹ máa pè wọ́n kẹ́ máa bá ẹran kó lọ́pọ̀ nu wọn ẹran gbẹ́ òní sóríire kò sì ní yẹ wọn. wọ́n dẹ́ mi ò gbọ́dọ̀ lọ́ọ́ lè kábọ̀ ẹbẹ tí òkú nílẹ̀ máa da òkú nù. Uh, you see now emma bin ma the man is just frustrated. i'm not frustrated i'm going to fib fibrated i'm fibrated and frustrated, and seventirated ìdí ọ̀rọ̀ àti pé mo tẹ̀dúrétẹ̀d ní ẹgbẹ́ òsì ni mo ti máa tẹ̀dúrétẹ̀d níwájú yìí ìdórí tẹ̀dúrétẹ̀d ló wíkẹ́ẹ̀dì jù òun ni ó dìbà lọ́wọ́ mi máa ẹ fiftirated àmọ́ náà yé mo yẹ̀dá wọn sórí tẹ̀dúrétẹ̀d àwọn jákujá àtijọ́ ẹ bá kẹ́rin mọ̀ mọ̀ fún ìgbẹ́ ìwé ìgbà yìí ni wọ́n tó mi mẹ́rin káwá kírú mi ṣé tí ọ̀rọ̀ àṣepá lọ́nà tó ní nìkú máa lọ ṣé bí ẹ ẹ pẹ́sìtà um, àwọn ọ̀ ń fago ọ̀gá nù. ẹ má bínú ẹ ṣe ṣe ṣe mọ nǹkan tó wà ń bẹ̀ mo ṣetán láti make amends. mo ìwà mo ti ń sára. ẹ wọ́n á tètè gbogbo yẹn. ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ rí mọ́tò yẹn ẹ má wọ̀rì wọ́n máa gbé tuntun fún yín kò yẹ yín so that ẹ lè máa gbé yẹn lọ kọ́kàn yín lè fi balẹ̀. ẹ sì máa wọ sọ dáadáa kí wọn bá ra tuntun wọn gbà lóko náà lọ. a kò sí wàhálà ẹ méjèèjì ẹ máa gbé méjèèjì lọ kò sí wàhálà rárá ẹ ṣe ti gbọ́. yes ma'am. <laughs> ìràwọ̀ ẹ̀mí ìfẹ́ yóò jọ mí lójú gan torí pé exactly bí o ṣe ń ṣe lórí tẹ́lẹ̀ òun ló ń ṣe nílẹ̀ <laughs> i'm surprised <laughs> kò tiẹ̀ ò sí yàtọ̀ rárá. ìpínlẹ̀ ni wọ́n ti ṣe àwọn tẹ̀tì ẹ̀jẹ̀ bá bá wọn tí wọ́n ń ṣe ṣe àtàyè gan onímọ̀ tí wọ́n ti mú ẹ jáde látòrí bélò tẹ lórí jíde adéhùsì gan ẹ bá bá pàdé nígbà tí ń lùlù ní ọkọ̀ <laughs> ẹ mọ̀ pé sẹ́yìn ṣiṣẹ́ tọ́ ọlọ́ọ̀kan kẹwọ́n ni ó kọ́ wọ́n fi borí wọ́n ti jìyà jìnnà wọ́n ti jìyà kẹ́sùn títí ẹ̀gbọ́n mi ta ló máa sùn ta tọ́tọ́ mu ní tíata òní ìmúsìn ọ̀la ìyẹ́sí ilé ọ̀tún labẹ́ òkúta mọ́mí ṣe kí n pèrò sọkọ̀ kọ́yà pèrò sọkọ̀ ẹ jọjọ ọ̀ṣọ́mọ fún ẹ <laughs> mọ́mọ́ ẹ gbàdúrà mi mọ̀ kárí mọ̀ wá náà gbà mí. <laughs> ẹ ìràwọ̀ màá fẹ́ invite eh, over for lunch or oh, dinner why ma. It's over bá mind. no madam ah, ẹ̀gbọ́n tí wọ́n sọ hmm. wọn làwọn fẹ́ pè mí ìpínlẹ̀ káwá jẹ́ńjọ sàn pẹ̀lú wọn kí kọ́ńkàn tí mo pè mí mi ti yọ pẹ̀lú àbí pè wá ok wọn làwọn fẹ́ pè wá but ẹ má bínú mà àráyè in the sense pé ẹ tẹ bá fún ìpàṣẹ bínú àbínú mọ̀ ń tà fẹ́ kẹ́ ṣe ẹ ti ṣe kò dẹ̀ sí wàhálà mọ́ it's alright ma. ẹ jọ mọ wọn fi ń ṣe pé àráyè bò iṣẹ́ kí la tó bá tún jẹ oúnjẹ gan àjẹ àjẹ ọmọ. na it's alright. ẹ eh, eh, ẹ má wọrẹ màá ní kíkan náà àwọn aids fún wa fún yín ní pípa. ẹ àwọn wo ni mà. àwọn tó ń bá wọn ṣiṣẹ́ àwọn tó ń bá wọn ṣiṣẹ́. òkè dì <laughs> ẹ̀yà ló kọ́ jà. Eh, so that wọ́n lè sọ time àti date ti a máa lọ fún lunch ṣe understand ok ẹ má bínú. ọlọ́run ò ní gbà yín lọ́wọ́ ọkọ yín làákàyè tẹ́ fi ń tò lórí kò ní dàrú ìyàwó tó dáa náà dé ọkọ ni irú ẹ̀yin ìyá tá à ń wá náà nì irú ẹ̀yin ìyá báyìí bọ́kọ́ bá tiẹ̀ fẹ́ sì ṣe irú ẹ̀yin ìyá báyìí ẹ̀ mọ̀ tọ́ wọn sọ́nà bí bá ń da afọ́kọ látọ̀dọ̀ ìyàwó ni irú ọpọlọ tẹ́ ń tò kalẹ̀ tẹ́ fi ń tò lóyìí ẹ kó ajẹ pẹpẹpẹ a ní mọ̀mọ́ kan máa máa ra tọmọ yìí ọmọ ìyá ni ẹ mọ ẹ wọ́n máa gẹ̀ẹ́sì ní àríyìn sí ṣẹ́gbọ́n. baálé ọkọ ìlú baálé ọkọ ìlú. baálé. ẹ kú iṣẹ́ náà ẹ sì kú ìlú yìí àwọn aráàlú lóyìn inú wọn dùn ayọ̀ wọn kún wọ́n ń wòye pé látìgbà tẹ́ ti dórí èyí àwọn ohun mèremère tá a kì í rí nínú ìlú wa yìí abẹ̀rẹ̀ sí ń rí ni wọ́n ń ṣàdúrà fún yín o wọ́n ń ṣàdúrà fún yín olódùmarè á dẹ̀ máa fún yín ṣe ọlọ́run á máa wà pẹ̀lú yín. ṣe rí nígbà tí èèyàn bá polongo tó lóun fẹ́ kàn gbé òun sórí ipò kan òun fẹ́ sin àwọn èèyàn òun ẹ̀yin tí ìlú bá wá ṣe bẹ́ẹ̀ fún tí wọ́n sì gbé sórí ipò náà ó yẹ kó náà má dé ohun tí ẹ̀ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ èmi pinnu ní láti ran ìlú mi lọ́wọ́ ẹnu ẹ̀dá láì tí ì ní kankan. mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ mọ̀ lápò mi. <laughs> ǹjẹ́ kí ni mo máa sọ láàfin. mo máa ń sọ̀rọ̀ pa ẹni tó ń ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ mọ̀ lápò mi Olódùmarè wá fún mi ṣe. ẹ ní ṣe ti ẹ ní tí aṣọ kà mọ́lẹ̀ ẹ ṣe gan-an ni ó yẹ kí n jẹ́ kẹ́ mọ tí àwọn aráàlú sọ ń pa yín tí mo tì síwájú yẹn Your Excellency nípa ìwé wa tó wà níwájú yín torí ẹ̀ la ṣe wà ipe kẹjọ nú ọlá ńlá yín ẹ tètè bá wa fọwọ́ sí i tẹ bá fún wa ní àpúrúwà yẹn ní kíákíá gbogbo ayẹyẹ tá a fẹ́ ṣe nípa à ń gbadé ni o à ń gbọ̀ pálẹ̀kẹ̀ ni o a lè ṣe é ṣe torí gbogbo òru ti fẹnu kò sí oṣù tó ń bọ̀. oṣù tó ń bọ̀ láti ìràbùwà. àwọn ayẹyẹ yẹn kẹ̀dẹ̀ fi ọ̀pá lé mi lọ́wọ́ a ó bá mú tàn láé láé láé láé pé pàtẹ́ débẹ̀ o ẹ̀yin lè ṣe báyìí ìyẹn ni mo ní káfẹ́nu ẹ̀ kò síbì kan lé lẹ́ni excellence jẹ́rìí. he e, àmọ́ ti dẹ́dọ̀ yín bẹ́ẹ̀ yẹn ń sìn bí èyí sọ pé lálejò èmi kò turn back ni. òtítọ́ bí wọ́n ní mo lálejò ibo ìwọ wá wà fún oya oya yí orí ọkọ ẹ padà lẹ́sẹ̀kẹsẹ̀ kó gbá ìbá máa bọ̀ padà ń bí. tí wọ́n kí máa bọ̀ òkè máa lọ tọ́hún sí màá bá yín. ìwọ èyí tó kọta lè dènà èyí tó bá wù èyí kò pé bóyá mo pàṣẹ fún ààrẹ gómìnà ni o àbí kẹ́ mo pàṣẹ fún ẹ àṣẹ eh, tìlí. <laughs> ẹ dẹ̀ rò wípé ẹ qualify láti gbàdé lọ́dọ̀ yìí bẹ́ẹ̀. a qualify tí kì í ṣe àtẹ̀lé kankan fún mi. àwọn bàbá wa tó wà ní. balẹ̀ ẹ jókòó sọ. ẹ má bínú ká mi lára. àlàyé tí àlàyé tí mò ń gbìyànjú àti ṣe ni pé àwọn bàbá wa tó wà ní orí oyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò mọ right wọn tó bá yẹ pé mọ right wọn ni àbátí máa gbàdé yìí ti pẹ́ ṣe rí ní abúlé báńtálẹ́ tí wọ́n ń dé adé nísìnyí orí mi wọn nìyí ibí ni wọ́n ti ṣẹ̀ nítorí pé wọ́n rí àwọn tó mọ right wọn lọ́hùn wọ́n tètè fight ẹ̀ ayémádé náà bákan náà orírun wọn ni ẹ wá wo ọdún táwọn ti ń dé adé ló fi sọ pé ó yẹ káà náà dé adé. baálẹ̀ ọkọ ìlú. your excellency. ẹ bẹ̀rẹ̀ pé gbogbo ìtọ́ ẹ sọ̀kalẹ̀ yìí ó qualify yín láti dáadé. ẹ wò ẹ wò màá gbé àwọn ìwé kan wá fún yín ìwé ìtàn ni ẹ kà ẹ wá rí i pé a ti wá deal láti gba adé yẹn ẹ understand ṣe rí yàtọ̀ fún yẹn ó ti wà ní gbèsè láti nineteen fifty eight hmm. nineteen fifty eight ló ti wà ní gbèsè tí bá gbóòrò ìwà ẹ̀ náà rí ẹ̀yẹ́ káwọ̀ báyìí ìbò tá a di gbẹ̀yìn yìí ìbò gómìnà tá a di gbẹ̀yìn èyí tó gbé mi lórí ipò tí mo wà ní ìjọba rẹ̀ kí ni ẹ ṣe ṣe sí lágbègbè yìí lọ́wọ́ ìbò tèmi àti ìbò ẹni tó bá mi díje èrò ra wọn lọ. a gbìyànjú a ṣe dáadáa a gbìyànjú àdìbò yín kárakára mo sọ fún gbogbo àwọn olóyè mi pátápátá látọ̀ nàbí lẹ̀ mo ní gbogbo yín o àwọn ọmọ àdúgbò yín ẹ kó wọn lẹ́yìn báyìí kẹ́ ẹ máa dìbò yẹn ni wọ́n lè dí ọ̀pẹ ìfẹ́lẹ́dùmarè. ẹ ti dá mi lóhùn àní ìbò tèmi àti ìbò ẹni tó ń bá mi díje èwo ló ló gbé pẹ́ẹ́lí jùlọ àwọn lọ. òun náà ni mò ń ṣàlàyé díẹ̀ náà ló fi yàtọ̀ díẹ̀ ní sí mẹ́rin péré ni mẹ́rin ló kan ló fi yà kò dẹ̀ sí tó fà mí pé àlèkò ká má rí agbẹ́ ìdẹ̀bọ̀ jẹ́. ṣé ní díẹ̀ tiẹ̀ tó fi ju tèmi lọ yẹn òun ló disqualify ẹ̀yìn láti gbàdé. your excellence ẹ wo wàhálà yìí ò ní já sásán o wàhálà yìí ò ní já sásán torí àwọn ọmọ tó ṣe wàhálà díẹ̀ ló kù wọ́n pa méjì nínú àwọn ọmọ wa. agbé ẹbọ lọ́sàn-án gan torí wọn. ọ̀sán gan la gbé lọ́sàn-án gan oníṣẹ́ gbọ́. wọn ò kú kálẹ̀ jẹ́ kí àwọn méjì yẹn kú ó ṣeé ṣe kí yẹn qualify láti gbàgbé. ẹjọ́ òun wò mí ní ọjọ́ fín àtúnṣe wà wọn ẹ̀ tí ìkú tọ́wọ́ sì lè kú wọn ẹ̀ lè kú wọn ẹ̀ tí ìgbádùn dáadáa. ẹgbà yín mọ̀ràn ṣe fẹ́ ẹ lọ ṣiṣẹ́ takuntakun a máa tún tó ṣèdìbò míì bóyá láàrin ọdún méjì sí wàdà wáyé àtúnṣe ni kẹ́ ṣiṣẹ́ takuntakun kẹ́ lè gbémi padà sórí oyè ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti fáìlì láti jáde. Kánò lọ kọ́nà lórí. Okay, you're not. Yeah, are you sure? Yeah. Ọlá Ọlọ́run ni wọ́n wá pa kọjá rẹ̀. gbàtí délẹ̀ kan tó láwọn àlejò wà ní mọ́ pé kí ló ń ṣẹlẹ̀. àlejò mi ìnálejò kankan. bóyá bóyá wà ní wọn sọ àpá ń bí your excellence wà ń bí. ẹ̀yin wà ń bí. àti ìfẹnu ọ̀rọ̀ yìí jó síbi kan. ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mo ti parí pẹ̀lú yín kò yé ilé ńlá tí jẹ́kù tí ó rí dodo. ọ̀dọ̀ tí ó yẹ. mo ń bọ̀ lọ́wọ́ èmi ló máa pọ̀ nù lẹ́nu. ó ga jù ní mo tẹ̀ ti wà nílé. lẹ́nu tí mo wà nílé fún ẹ. ó ní òkùnkùn ní fẹ́ yàlẹ́ wọn dé yìí. kò pe àwọn arábí ẹnìfẹ̀ tí ó bá fẹ́ kàn fún ẹ. gómìnà kọ́tùn ti fẹ́ sọ nípa ti pọ́jẹ́tì I projected. Consider that one done. Now consider it done. Really? Sorry. yeah. So, but I lost him. Ah, I love to come and share our wishes. Thank you. so madam ṣẹ́rí n tí ẹ̀ ń mú yìí kàkà kẹ́ lọ gbé káàbù yín lọ́la kẹ́ máa wá kiri tọ́ílẹ̀tì lẹ̀ máa jókòó sí torí kò mọ́ yín lára. yàrá àgbà wọn lọ tòmátì. first ah. lady. ẹ kú jókòó. bẹ́ẹ̀ ṣe lady. Ah, ọ̀rẹ́ mi báwo ni. yes ma. you welcome. sit down. kì í ṣe kú ti pẹ́ tẹ̀tì débi. rárá mà. very well ṣé ẹ̀yin enjoy ara yín wọ́n entertain yín dáadáa. Mm. ok ẹ wá náà kí ni orúkọ yín. tùǹgbà tùǹgbà tùǹgbà àwọn míín sì ń pè mí ní pẹ̀lú sọ́kọ̀ tùǹgbà àmọ́ nísìn tó ń bá wọn. ọ̀ ṣé mo lè pè yín ní pèrò sọ́kọ̀. bẹ́ẹ̀ nà. very well ẹ ṣe rí o ẹ múnú mi dùn gan èmi wá ṣetán láti múnú tí inú dùn nítorí pé iṣẹ́ tí mo ràn yín ẹ jẹ́ dáadáa bí n ṣe fẹ́ gẹ́lẹ́. ọmọ ogun ni mí. ẹ parí iṣẹ́ bámbàm ẹ ṣe wá rí o mo ní nǹkan kékeré kan fún yín bí. Thank you. excuse wa. wọ́n ní ká jáde. ẹ̀yin ló ní kẹ́ fún aláyé. ẹ̀gbọ́n mi mọ̀ bọ́. bẹ́ẹ̀ni. ṣé o sì. Ah, rárá kò sí problem kò sí kò sí problem ẹ mo lọ́rọ̀ kékeré kan bá sọ. oh no no no no no no ẹ̀yin lè ní. over, my dear. Súnmọ́ ah, ah. ah, oh, mi náà, ara kì í sáfara náà kò mọ́ nira wọ́n mi. Súnmọ́ bíi ó ṣàǹṣe ọmọdé. Mi ṣọmọdé but your excellency ma. Ẹ má bínú, ṣe ṣọ́ọ̀pù ilé kìí ṣe set up. Tí wàá pé mo ṣẹ̀ṣẹ̀ kan, àmì ẹ̀rù ń bà yín mo fọkàn ẹ balẹ̀ má bẹ̀rù sórí bíbá ẹ̀ private guest house mi ni kò dẹ̀ sí anybody tó mọ̀ ń pa bíbá ẹ̀ rárá àfẹ́mi nìkan ṣó yẹ báyìí so tó bá ti wà ń bí pẹ̀lú mi kò fìlà tán ṣó mo ó máa ń dá mi lọ́rùn gan-an nítorí anytime tí n bá ti rí ẹ ní movie ah gbogbo ara mi á tutù yìí á dàbí pé kò tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi ni pé kí n máa rí ẹ́ gbogbo ìgbà kí n máa jẹ́ kí n máa oh god ṣúrí ó wá mọ nǹkan anytime tí n bá wá wo movie tí n bá rí àwọn scenes tó jẹ́ pé ó máa bú obìnrin so ah! ara mi á gbóná wá ẹ sórí anybody tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi máa fi kanra mọ́ ni but i'm so happy. ẹ eh, ẹ eh, madam but ẹ dúró náà ṣe rí ohun tẹ́ ẹ̀ ń sọ yé mi ní ìṣọmọdé but ọlọ́kọ̀ yín mi ò mọ ibi tó rí lè ń wà mí lọ. ààbò ìràwọ̀ hm. èmi gan-an lọ́lọ́kọ̀ ẹ̀ hm. ibi rédè ni mò ń wẹ̀ lò kó fọkàn ara balẹ̀ ò ní problem rárá ṣó ti yé kó feel free anything. Ah. small bill now. ah madam ṣé rí mi gangan fúnra mi mm. lórí irú nǹkan báyìí mo ní problem mi ò gbádùn rárá eh. ah mo sick mo mọ̀ fúnra mi ìbọn gba tẹ́tí fún mi láṣọ ọ̀rẹ́ ìsinsìn <laughs> ẹ̀yin gan-an mọ̀ pé ó rẹ̀ your excellence mo wà ní bàjẹ́bàjẹ́. ṣé èmi gangan ti máa ń tún mọ́ mi lọ́wọ́. rọra di sùúrù. ẹ máa gbà mí bí mo ṣe rí ni ṣé rí àwọn ọmọ girls kéékèèké ẹni máa bá dé òtẹ́lẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ bí egungun sí egungun ni no i am sorry òun ti wá bọ́ sọ́dọ̀ ẹ̀ràn ẹ̀yin lè máa wá ṣe mọ̀ tune me up to your taste. ṣe yẹ yín sẹ́yìn òun ló wá làágùn báyìí. pé mo làágùn. pẹ̀lú gbogbo èsì tó wà lórí. omi ìfẹ́ ń sun lára mi ni. bó oh, ah, mm. madam edu àwọn ọlọ́pàá yẹn wọn. gbàgbé ń pa àwọn ìyá àwọn yẹn ṣáàdò ni wọn mm. ṣáàdò ni wọn mm. sórí ah you've made my day. Mm. Eh? madam ẹ máa bọ̀ nílé first lady ẹ dìde ẹ dìde ẹ jẹ́ ká wọlé. Eh, mo ní yàrá tó wọ̀ pa fẹ́ wọ̀ sí. pẹ̀lú ìrànlọ́wọ́ yín àtàtìlẹ́yìn àwọn nǹkan mi ẹ̀ yìí dìbò débi kan. wọ́n gbọ́n ra kí lorúkọ gèlè yín kí lorúkọ ẹ̀. ṣé gèlè mi nǹkan tó bá ti gbé ni. Ah, ẹ jẹ́ kí n pè é ní. Thank <laughs> you wà ní ọmọ òsì ẹ jẹ́ kí ó lówó tán wọ́n sọ̀rọ̀ àwọn dèèyàn pàtàkì àbí pọ̀pọ̀ bá rí wa lóde wọn rí wa wọn wò wá tẹ́ńbẹ́lú bẹ́ẹ̀ sálàjànà kó fojú ìṣẹ́ wọ̀bọ ṣọ́bọ òkú kó tọrọ jẹ́ àgùdà òjẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì oṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ ẹ má wulẹ̀ pé wàhálà alágbèémọ́ amúlùdùn lórúkọ tiwa. bàbá náà ló lé ọ̀ṣọ́ mọ́ wọn pèrè sọ́kọ̀ bàbá. ẹ̀rí pọ́tà ajé ni ẹ̀rí pé kà ní wọ́n ló ṣe ti wá di báwọn. wọ́n bá tiẹ̀ dáa fún yín lónìí ṣéwà tẹ òun ṣéwà tó dáa ni. ìwà wo wo. ìwà wo lẹ̀ wò. ẹ ẹ kí lẹ ló ṣẹlẹ̀. ìràwọ̀ àbóṣùpá wọn ń pè ọ́ àbókọ kí wọ́n ń pè ọ́ ọmọ dájú òun kọ́nà kọ́ láàrún o sì wá gbogbo rẹ̀ wà máyà abẹ́rẹ́ ẹ̀ mọ̀ pé à ń jẹ mí. ẹ ẹ ẹ dunu bàbá pé o sọkọ kí lè ṣe mí sìn. ẹbí ni ẹsẹ ẹsẹ yín ẹ ń lábẹ ẹ ń lámọmọ ẹ tún la owó wọn ẹbí rẹ kọ́ mọ̀ tiẹ̀ tí wà yá máyà tí akàn ò jọ lójúmọ́ ṣebí ọkàn tí wọ́n gbá ṣebí lọ fa oríire wá bẹ́yìn kò yẹ kẹ́ rántí ni níjọ ọwọ́ sì ni ẹ wá jẹun ẹlẹ́ẹ̀jẹ ṣebí mi náà mọ tọwọ́ ibo oúnjẹ ṣebí ti dànù kò le ní ọ̀wá bọ̀ ọjà ọgbọ́ nípa ọkọ̀ tibí tí wọ́n fún wa ọgbọ́ kan tuntun àlòkù tí wọ́n tún gbá náà ọ̀tún gbà àbí èmi náà sọ fún wọn pé tòun gbà ló kọ mi wọn ò gbà o. ok ok ṣé ti mọ́tò tó bàjẹ́ tí mi ò tún ṣe tí mo dẹ̀ gbé sọ́dọ̀ pẹ̀lú tuntun kò sọ̀rọ̀ mẹ́fì yẹn lẹ̀. ilé ni ọ ọ̀dájú ibi tó bá ti bọ̀ kàkàkàkàkàkàkàkà bíi láyọ̀mù o gbé nǹkan méjì o sì wá máa yà kàkàkà nǹkan mẹ́ta gan ni pàápàá ọwọ́ àyà ọwọ́ awó ọ̀tọ̀wọ́ ọkọ̀ ó lè mọ owó lè lójú ẹ̀ ó lè ní ọ. oyè ló sì kó fi ọ̀rọ̀ pò ní iná kó fi rúbọ ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pọ̀ ìwọ la lé ní àtòyè ló sì fi rọ́pò bí ìbá ṣe bẹ́ẹ̀ ó tún gba ọkọ̀ tí wọ́n gbà wọn wọ́n mọ̀ dájú oburu lẹ́dà o ó tiẹ̀ ro tèmi mọ́ tiẹ̀ mo níyàwó mọ́ lọ́mọ́ ńlé wọ́n sì rí mi pé mi náà ń jáde mo wá ṣe kìkì àǹkárá lórí ibùba ìsì ń tẹ ọlọ́run ọ̀wọ́ tọ́sà ọ̀ndọ́láwọ̀ gbogbo irun rẹ̀ ọ̀nfà lásìkò ọ̀ngẹ̀sàndínì sórí wọ́n ro téèsì wọ́n mú rẹ̀ wọ́n di mọ́rànmọ́rán ọ̀wọ́ á jẹ́ kí ọmọ jẹ̀bi sọ̀rọ̀ kó wù mí kémi náà máa rìn kúrukùrú báyìí ni. ẹ dákẹ́ jẹ́ẹ́jẹ́ ẹ mọ́ pariwo ọ̀rọ̀ kan ń béèrè lọ́kàn gbé mi nínú kẹnìkan ṣiṣẹ́ kẹnìkan mọ̀ jẹ́ wọ́n bá sọ̀gùn dògójì mọ́ mi lọ́wọ́ n ò lè mọ́ sí gbà. ẹ bàbá pèrò sí ọkọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo bízì ni. ó bí ṣiṣẹ́ tí wọ́n gbé ọ lọ́wọ́ gan pọ̀ ẹjọ́ rẹ ni àbọ̀jọ́ gómìnà tí ó kì í amẹ́lẹ̀ dáadáa ìyá rẹ̀ gbé tán ó ké mọ́ <laughs> símọ̀ bẹ́lẹ̀ kó yìí o oríṣiríṣi àwọn ìyá mi ò kí à oríta mẹ́ta. bóòlù ti ń ṣe náà ìwé ẹgbẹ́ ìyá rẹ̀ tó ń kí wọn lẹ́wọ̀n ṣé mọ́mí ẹ̀ latan náà lọ́mọ̀ sí. àṣẹ iṣẹ́ irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ oníbàyẹ̀ bá ń ṣe. oníbẹ̀ ti ń jù iṣẹ́ wọn tún yàtọ̀ ẹ̀wọ̀n kó ìṣiṣẹ́ mẹ́ta ló wà àwọn iṣẹ́ tẹ jẹ́jẹ́ àwọn iṣẹ́ tẹ báyìí báyìí àwọn iṣẹ́ tẹ pa fáínàlì ṣẹlẹ àwọn tẹ jẹ́jẹ́ yẹn onírúurú àwọn ìyá yẹn ẹrọra gbé ni kó má bàa fọmọ yín lọ́wọ́ ṣẹlẹ àwọn tẹ báyìí báyìí àwọn ni sáré wá tẹkàn máa sáré mú tẹ máa tẹ tẹ máa sún wọn nù wá rí tẹ pa fáínàlì tó bá dùn mọ́ tó lè dìyàwó ilé sórí iṣẹ́ ìyá yẹn oníbọ ṣe ń ṣe. ìyá mi ò ní wá bí. kí ló dé. ebi ìyá ló wá kí ọ bí mo ṣe ń wọ yìí torí ìyá mi kàkà ńlá ó kí kàkó ń kàkà mọ́lẹ̀ ah. ó ní o tèmi ọmọ ẹ̀ ó sì ní o pọ̀ darúgbó ó burú. ṣe rí bí màmá yín ṣe wà yẹn tí ò sí eyín kankan lẹ́nu wọn mọ́ tó bá wọ náìtì wọ́n ṣe wà yẹn tí wọ́n wá rí èèyàn kan tó lòun kó ten million lé wọn lórí màá nà ya yín tí ò sí ní tó máa ṣẹlẹ̀. mọ mi pẹ̀lú ò ti lé ilé lo. ten million màá lọ ṣẹ́ ìwà ah. <laughs> alákan. Ah. tí bá dé owó gbogbo kan. ṣe rí tí bá rí òkú tó ti kú kalẹ̀ tán kówó lé lórí màá nà ọ́ màá kó orí ẹ̀ máa lọ. ọ̀tún náà sẹ́ni gbogbo ìyẹn ló máa jẹ́ àti rẹ̀ dáhùn ní ọmọ sẹ́ni gbogbo tí ń bá wá ní wọn gbọ́dọ̀ sàṣùpá ẹ̀rọ ẹ̀ bà mí èmi tí mo tún yọ̀ dídí ẹ̀ ó ti kó sẹ́ẹ̀bù olú ẹ̀ lọ́nà ní bọ̀dá gíìlù tí olówó òwò kì í mọ́lẹ̀ yóò rún mẹ́mọ́ èmi ìṣe ẹ̀bùrú símọ̀ bẹ́ẹ̀ tó bá as far tó bá sì rí nǹkan kó mi tẹ bá gbọ́ pé mi ò ná ọmọ kò rówó kó jẹ mọ́ ni. ṣíọ ọlọ́jẹ kúrò ní ọmọ ilẹ̀ bá mú bólóró yìí ẹ mọ̀ kó lè tẹ́ ìjà olè tí ọ̀dà. ẹ gbé mọ́tò yẹn ẹ lọ wá mi ṣe máa tó ẹ lè ná ju five thousand lọ́jọ́ máa fi tó ẹ. ìdí ẹ̀ tọkọ gbá yẹn kan máa ná bíi twenty of eighty thousand. fọlọ́wọ́ mo fẹ́ mọ̀ lọ́lẹ̀. Ah, mi jẹ́ wa ah, excellence excellency o ti pè mí tó bá pè mí màá mọ bí mo ṣe máa fún ilé omi lówó lọ́wọ́ báyìí mò ń gbàgbó mò ń gbà bàtà ah, ah. mò ń gbà séènì rárá sọ́kọ̀ ó ṣe brisket lóde tá a lọ lánàá o níbi tá a ti ń jó síìfù kan tí wọ́n wá gbádà o wọ́n ń rún káàdì kan mọ́ lọ́wọ́ ní kí n mú fún yín. Ah, ìyẹn ń sọ̀rọ̀ ta gbangba tẹ̀lé mi ká lọ. ẹ mọ̀gá ń dé. now kí ni ọ̀rọ̀ tó ń tọ́ láti sọ lẹ́ẹ̀kan. ní àná tẹ̀ ń jó lánàá o ọmọkùnrin kan tí ń bá yín jó ti ń gbẹnu sí ilé tì í. ọ̀wọ́ nù wọn mo ṣe wọn pé wọ́n pọ̀ ọkùnrin wo ṣé kò ṣe tó wọ agbádá bíi dànṣíkí báyìí. ẹ ṣe yẹn jẹ èèyàn tó yẹ fún yín ní gbé yín lọmọ lọ àwọn gan ni wọn ní wọn fẹẹ lu yín pé kẹ wá bẹẹ ti mú àwọn káàdì sì ń bẹ mi wọn tún fowó tẹ. sọrí àbò abálọ̀rọ̀ tiwọn yẹn feel free. Eh? feel at home mo ń kọjá kí n yí ìzára mi. yes ma. <sighs> ọlọ́run ọba o ìwé ọmọ pípọ́n ròdòròdò yìí ṣé kìí ṣe bí eré lòkè yìí ń gbé ìwúrò yìí ọmọ lọ́la my Lola. Ah, bá sì ṣe sí mi mo fọlọ́ ń bóra boy. ló ṣe sí tó bá nawọ́ ìjà sí mi ìṣọwọ́ tí fi gbàjà lọ́wọ́ rẹ̀ ibi tí ó ti bá mi bàbá wọn ní gídígbò dédé lájọ mọ̀ sí bàbá sì wọn ní júdò náà dédé lájọ mọ̀ sí yọ tọ́ bá náwó eré wa yọ mọ̀ ba eré lèmi náà ọlọ́run ẹgbà bẹ́ẹ̀ ọlọ́run bó ṣe wà ara ń fún mi ara ń fún mi ọkàn mi sì tàn mí jẹ ó dà gbọ́ fẹ́ sísí mi ni ó fẹ́ sísí mi ni ń wá something bọ̀. <laughs> so ah. Uh, nǹkan tẹ̀sọ́kàn sígò kí ló ṣe ẹ lójú ojú ń ta ẹ ni. kí la pa tóun gbá sọmọṣọ ọmọ. jẹ́ ká get serious jàre. ẹ mọ bọ́rọ̀ yìí bọ̀ ó fẹ́ yé wa. bí mo ṣe ń sọ lọ mi ò ní time fún àwọn ọkùnrin kankan rárá àtọ̀hún especially àwọn big men àwọn olówó yẹn hey oríṣiríṣi èmi sí ọkùnrin ṣá ẹ wo mi tùgbà èmi princess fúnra mi ní ti owó mo ní lọ́wọ́ hmm. ní ti ilé mo ní mi ò ní time fún ọkùnrin èmi fúnra mi mo ti di obìnrin bí ọkùnrin sórí gbogbo àwọn ọkùnrin tó ń rí títì yẹn bunch of heartbreakers ni wọ́n. nǹkan tí mo pè é sókè fún gbogbo tí mo fẹ́ bá ẹ sọ ṣóyè sàbíkẹ́yẹ lesbiana. safabiena lesbiana Tabɛn diga prami ke yɛn lesbienne. Ɔ a prami fanana prami. Yompi prami. Oríṣiríṣi tùǹgbà ó fọ́ nìṣà. Wọ́n á dẹ̀ máa ṣe bí ẹni tó gbédè àṣọ ògbọ́n nádà. Bílẹ̀ ló wá sọ nígbà tó ìdálẹ̀ tí mi náà sì ń sà. Mo fẹ́ sàpá ni. Anyway, let's get serious now. Hmm? Ṣé orí nǹkan tí mo pè é wá sókè fún? Mo fẹ́ ṣe business kan pẹ̀lú ẹ̀ business ndẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ àárín èmi àti ẹnìkan ni ó gbọ́dọ̀ wà hmm. etí mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́ hard currency ni wọ́n máa fi san owó fún ẹ báwo lè ṣe rí ṣe yé ṣe ṣé mo pé kò sí nǹkan tó dùn bí àjọṣepọ̀ obìnrin sí obìnrin hmm. level tèmi ń ta sí nìyẹn wàá bá mi wá àwọn ọmọ tó fine tó mọ́ lára bíi tèmi báyìí ṣáàrí bẹ́ẹ̀ wẹ́rẹ́ àwọ̀ mi ṣe rí irú àwọn tí mo fẹ́ kó bá mi wá nìyẹn ṣó ti yé nítọ̀rọ̀ owó owó kékeré lówó sóyè máa fún ẹ owó wà ó sì máa gbádùn mi ṣùgbọ́n tùgbà owó rẹ̀ wo chicken change lélẹ̀ ṣó ti yé ẹ ṣùgbọ́n láàrin èmi àti ẹ péré. Hmm, hmm, lẹ́bùrú yìí ń sẹ́ ìwà ayé mi ni wọ́n fi lò mí mo sì sọ̀fà ni tani wọ́n bẹ ìwọlé tí yóò ní géèlì òun kí n ti tẹ̀lé gé àdùgbì kí n mọ̀ bá fàájì mi lọ ṣé bọ́ọ̀lù tó ń lọ àwọn lásìmọ̀ àtúndé yìí tóbi náà tún mọ̀ ọ́ lò pẹ̀lóbì tọ́kùnrin náà mọ̀ lò pẹ̀lọ́kùnrin ẹja jọ dàrú bí abájọ dàrú dé ni àṣé ìgbà tó mú wáyé tó yìí ni àló ní bẹ̀rẹ̀ kó wọ́n bẹ̀rẹ̀ wọlé mélòó sí lẹ́yìn ìgbà tí mo kàn fi ṣòfò dànù tẹ́lẹ̀ lẹ́yìn kí n fi sùn kí wọ́n á yẹn kó sẹ́mọ̀ mi sówó mi jáde kí ni ọmọ gbóná ìmọ̀ lọ rẹ̀ di sínú omi tútù sẹ́yìn ìyá mélòó ló ẹ̀ẹ́nì wọn tí yóò sùn yín èmi wọn sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀wù látàlẹ́ ìlú àti bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ gan-an ni. ẹ̀yọ́ àtàlẹ́ ìlọ kò ní pẹ́ mi ọlọ́run. sọ́mọ pé a ah, èwo ni gbogbo yẹn a ah, kí ló ṣe wọn ayé ayé ṣe ẹ ni. ayé ò ṣe mí èmi gan mo ń ṣe ra mi brisket ẹ mọ̀ ṣe gan <laughs> mo ti gbàgbé pé ẹbẹ́ ẹ̀dá àwọn ọkùnrin mọ́ ẹbẹ́ mọ̀ ẹ̀dá àwọn obìnrin ní ọbẹ̀ sóbè ayé yìí ti bàjẹ́ ibi àwọn sì lè dojú ẹrú àádá ń ṣẹ́ lọ́làjì ibi nǹkan gọ́dọ́làjì ọ̀fà àti education ó ní ṣe kàwé orí mi ìgbà ti yí. kí a kọ̀ǹtẹ̀sán. ça? a kọ̀ǹtẹ̀sán. sàfàdé fait ça? kalma tàbẹ́. ètè wa lọ ṣe nǹkan tí mo ní kó ṣe. mutasafẹ́ sàfàdé yẹn. wà á ça kó ẹrù kò ní ṣe kò ń ṣe bá ṣe sọ ló ṣe sọ yìí. èsìkòlì ń jàjà yìí. mo ṣe máa kó ẹrù. èmi ló máa sọ tùǹgbà tùǹtùn tùǹtùn gbà. bí orúkọ ẹ náà ni. tèmi ti sáré bad. Only Yeah. Only scared. Only scared. ọmọge yìí wà o ó dùn láti orí délẹ̀ ìjọ síjó ní kẹtì ẹ jókòó ẹ jókòó ẹ sì jókòó náà. ọtí ẹ fi alára balẹ̀ tí ó fi ẹnu gbéra yín lẹ́nu. ẹ tàn gbá èmi ló ga ọ láti joy presket ó dẹ̀ fojú mi sọ́nà. ẹ má bínú màá sọ fún yín náà pé gbogbo ètò ó tò ètò ó sì ti tò báyìí. àbí o. èbó pọtí gùn mi tí mo wá ń bá ní inú ó sì lóun nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀fẹ́ hmm. bọ ọ̀dọ́ rẹ̀. it's nice meeting you. pleasure. ó ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ hmm, ó ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ èmi tí mo gbọ́ gbogbo èdè gan tí mò ń fèdè fọ orí mi kí n sọ nǹkan kan láìsí fílẹ̀ sí yìí. ah bọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé inú mi dùn láti pàdé yín. ṣé ni nínú mi bàjẹ́ ni inú rẹ̀ dùn ní láìsí tọ́fà gungungun inú rẹ̀ dùn sí ojú eré lẹ́pẹ́ bọ́ bá bọ́ sọ̀rọ̀ tó gba pé kó sùn ọkàn jù pọ̀ ń lọ lé wà pẹ̀lú rẹ̀ kò sí nǹkan tó ń fẹ́ mọ́ ti jú ilé lọ wà gbogbo nǹkan tó bá lídìí kó o béèrè lọ́wọ́ rẹ̀ yóò fún ọ ọgbà àwọn ògbọ́n èmi ò ní pẹ́ mọ́ lọ. ẹ àmàríra létà náà. ẹ àdéhùn kan gbọ́dọ̀ yẹ ó sọ̀rọ̀ ní yẹ yín. Ah, o ṣàmọ̀ ẹni tó ní. mo ti ẹ̀ jẹ́rìí. àmàríra létà. brisket. ee ló ń gbà. brisket. wo o ṣe gan. jẹ́ rí o. mo wọ́dà wọ́n dọ̀tí mi ní o sọ̀rọ̀ mi yí o ọ̀gbọ́dọ̀ dọ̀tí mi o fara ẹ balẹ̀ o sóyí o. So, àwọn ìbò pọtigú tèmi ń bá lò ní inú ọlá àwà mi sì ni àti polúwa rẹ̀ kàwé àti múra tí mò ń mú jáde rí tí ń rí mi pé mi ní ìsìnyàn bẹ́ẹ̀ kò yọ òun lè bó pọtigú ìtẹ́ òfin mu mọ́ra ibi tí mo sì ti ń jẹnu mo sì fẹ́ kí wọn náà wá jẹ́ ń bẹ̀ ni bọ́ fara rẹ̀ balẹ̀ ọgbà àbọ̀ ògbọ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùá o mọ́ lọ́mọ́ ṣe bí ara oko o kó o ṣe bí ọmọ tí wọ́n kọ́ lé gan-an ni kó o fara rẹ balẹ̀ ibi tó bá dà ọ́ sí ibẹ̀ ni kó o dà sí mọ́ lọ bẹ̀bẹ̀ èṣù èṣù ń bómi èpo sórí ọ ìbẹ pòtétò ní kó o bẹ́ o gbòòrò bóni yìí wọ́n yọ o ilé lọ wà mọ́kànjú fara rẹ balẹ̀ dáadáa sọ̀rọ̀ mi yí ọ gbogbo nǹkan tó o bá fẹ́ òun ni kó o sọ fún bàbá sì dogun pọ̀ ní lọ lílọ rèé sùn mọ́kànjú èmi náà kànjú wọ́n mọ̀ wọlé fún ọ ọgbọ́ mm. fílà tá o. Mm ọgbọ́ kò fi lè mú o mo sì gbẹ́gbọ́ pẹ̀pẹ́ orí burúkú rẹ débi àjẹpọ̀ kó bá ara rẹ nu owó ń bẹ́ ń bí o pọ̀ sí lọ́yà nu àyè ló pọ̀ pọ́tugú. tó ń gbá ẹ mọ́ fẹ́rẹ́ yẹn o fúnra mi ló wà gbà yọ̀rọ̀ yẹ̀ sí ah, o. ah protocol sit down feel at home. Mm. skin ẹ yìí ó tutù ó rẹwà ó fine Milk skin eh? tí ẹ wo milk skin ẹ̀ náà láti ẹsẹ̀. ìbéèrè eh? mm-hmm. náà lẹ́yìn oh. náà ni. kí lorúkọ ẹ̀ náà. Sẹ́wà. Sẹ́wà mm. oh what a pretty name eh? but orúkọ yẹn ò jẹ́ orúkọ Nigerian. Eh, Togo tọ́lẹ̀ nìyà ọmọ Togo ni mí. Eh. èmi náà ọmọ Italian Greek ni mi ṣùgbọ́n Portugal mo dàgbà sí. Io credo di essere forse tamunci punica. Hmm, pẹ̀lẹ́ sí èmi. kí ló máa mú. Eh, anything tẹ bá fún mi. I have don't worry I'll serve you. I have. to a good friendship. So, bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ, Sẹ́wà, ó lẹ̀ lóbìnrin, mo dẹ̀ láìkẹ́, mo fẹ́ kí mi àti ẹ, mo fẹ́ ká jẹ́ ọ̀rẹ́, ọ̀rẹ́ gidi, ṣé yẹ, mo fẹ́ kí mi àti ẹ ká jẹ́ olólùfẹ́, máa bọ̀ jẹ́ ká feel free to do well. Um, oh, yeah, chop ó dùn ọmọge ọmọ ẹlẹ ó dùn láti orí dé ìkọnú ẹsẹ̀ yìí with your milky skin mo fẹ́ kí mi àti ẹ kájú olólùfẹ́ máa tọ́jú ẹ ní sùúrù náà. mọ̀ gbogbo yìí kí ló fẹ́ fà lóko pàápàá ṣé kò bá òun sọ fún ẹ sọ fún nítorí mi kò sọ fún àgbà tó fi mú ọwọ́ sọ́dọ̀ mi kò ṣàkóso àwọn fún mi wà tó àwọn ẹ̀fín mi méjèèjì ok má wò rí ṣùgbọ́n ní sùúrù ní sùúrù ṣùgbọ́n tí wàá ká má wọ̀ rí ṣó ní ẹ̀yìn mo fẹ́ tọ́jú ẹ mo sọ fún mi mo fẹ́ kẹ̀mí àti ẹ̀ka jẹ́ olólùfẹ́ máa tọ́jú ẹ hard currency ni máa mú fún ẹ dáhùn ah, ẹ. Eh. àwa àwa kódà wa má bínú jókòó má wá sẹ́ ìtumọ̀ kí ni gbogbo ẹ tó ń ṣe fún mi. ṣàkóso àwọn ọmọ ọmọ yòókù bá ń bá rí kò ní dáa ẹ méjèèjì bẹ̀rẹ̀ náà bá yá ẹni jẹ́ ògbà àgbà yìí máa bá yẹ oúnjẹ. kò sọ pé ẹ̀rọ ẹ̀ ní. ìyàwó lè ti gbà. ìyàwó lè ti gbà ni mí kò dẹ̀ ní fún ẹ̀yin méjèèjì lágbára àgbà yóò gbórí burúkú èèyàn ni. ya wèrè ni. ẹ sọ mi bọ̀ ni. mo gbé mo wọ bàjẹ́ rẹ̀. kí ni mo ṣe fún yín. ní àpẹjọ o ọjọ́ kò di ìyẹn wọ̀ mí mú ọ. ó ní ìjọ ìyá ni alájọ ìgbóhùn yẹn ni alájọ ìgbóhùn ni ẹrú tiẹ̀ báyẹn wọlé ọ̀bà yẹn ń dá ẹ̀ ń sa ẹ̀ ń sa gbọ́ ẹ̀ ń sa mi sẹ́yìn nìkan lójú nìkan wọ́n ń tọrọ yọ ni. Ah. ẹni ló dé gan. sẹ́yìn ló dá ibẹ̀ lọ. Ah. ẹ fi ọwọ́ mi sílẹ̀. iyọ̀ ó sì wọ̀ abẹ́lé ló kó mọ̀ máa wò sí. àfẹ́ ah, ń ṣe é nínú ọjọ́ wọn ti ń wọ iṣẹ́ fún wọn ṣe mo ẹ ìyá ń tẹ̀sí lọ́sàn-án ìlú òní ìwé ọmọ kẹsàn-án èyí èyí èyí ǹjẹ́ gbèsè àwọn akúwa ǹjẹ́ báwo báwo báwo tòun ti ń bọ̀ nínú àárín nǹkan wọ́n ta fún yín ta fún ọ ni. wọ́n ti ní wọ́ọ̀dì àní. ọtẹ lọ. olóore ẹlẹ́nu sẹ̀ǹdẹ́ ẹlẹ́nu sẹ̀ǹdẹ́. ọtẹ lọ. olóńjẹ òsì olóńjẹ òsì. ọtẹ lọ. ayé àkúntò yóò ní àdògbò. ẹ yọ ní ẹ kí ló tiẹ̀ dé gan tó járiwo lójoojúmọ́ pẹ̀lẹ́yìn àti tùǹbánu ilé ìgbọ̀n. wọ́n gbé kiri òyìnbó àti àkàwà sí àárín wárí kìí sí mú kan bó tẹ̀ yọ òǹgbògbò jákà ó bó sì ṣe fún mi ìgbà wọ́n lò gbòòrò. ọmọ oko àkà àkà tó ròǹbó èmi tí mò ń jẹ mí sípà. ibi mímí ọjọ́ tí wọ́n ti jẹ ìwò ó ti pẹ̀lú ọ̀bùn olóńjẹ òsì ẹgbà ọ̀dà owó ọwọ́ sì jìyà owó tí mo gbà nítorí pé tọ́wọ́ àti tọ́wọ́ tẹ́tẹ́ bíi tèmi ti náwó tí ń ṣe fún ọ kò sẹ́ni tó sọ fún ó jìyà owó tí mo gbà ẹ̀yin ò lè ṣe aláìmoore ó sì ọ mọ mọ́ jàre. èmi ò kúkú wọn tó fọ olówó ojú òye òkú mẹ ó ti ẹ̀ yàtọ̀ kì í ṣe ní bọ́stọ̀ọ̀fù kì í ṣe àwọn tí wọ́n ta bọ́stọ̀ọ̀fù. ojú kúkú tí ọ ẹni tí ó bá rí ẹ̀fọn ìyá jẹ olùsìnkà yóò wọlé alábàámọ̀ ìjọba ìbọ̀. you know you are okay. ń ṣe rí ṣé kìí ṣe bí ló fẹ́ sùn sí kí ló bẹ̀ jẹ́ ẹ tí ló bá wọn kọ́. inú mi ah, dákun ìjọ ah, ǹjẹ́ mo rà gbòjẹ̀dí. Ah, <laughs> agbójẹ̀dí nìkan kan agbójẹ̀fún agbójẹ̀dò agbójòróòrò ń ló máa wá. báwo pa àjẹ̀bú dákun. <laughs> wàá lóun wẹ́pa gánà òun wẹ́pa ìjẹ̀ṣà òun wẹ́pa àbàdàn òun ni kò lọ lù alájẹkì báàrà wọ́n bíà alájẹbára. ó dàbẹ̀ pé àjẹ́ làǹtí rẹ̀ hùn bí mo ti ń jẹun kò tẹ́ lọ́rùn bá sì mọ̀ kí n yọ mí sí pa fún un. bílẹ̀ bílẹ̀ ló ṣì ló ṣì alára kan ó mọ padà nìkan jẹ́ làdá kó fún rẹ̀. yóò pàdé bẹ́ẹ̀ ó ṣe mẹ́fẹ́ mi fẹ́ sùn mi fẹ́ rí méjèèjì ní sinmi wo àbúlé dídúmọ́ èkó bá mi ní kókò ní kú. o lọ yọ nǹkan bí wàá rí gín kitchen bẹ́ẹ̀ kó fi tú fún ara ẹ̀ jáde. wo sẹ́ẹ̀dì ẹ̀dín ni wọ́n jàbí tútù ó dà pé nígbà tí ẹ̀dì ọba mọ́ sá àgbàdo jẹ́ nù mí bẹ́ẹ̀ kọ́ gbé áfù sínú mi bẹ́ẹ̀ kọ́ sẹ́ ń gbé wá fún mi rìn. ọmọ bíi fúláwà tuntun kọ́sẹ́ àbúmẹ́rin kọ́ máa wá wú ikùn mi wá fẹ́ fẹ́ wọ́n dà pé mo ti tẹ́kì so ológun sẹ́yìn sẹ́yìn ìjọkọ̀ bá mi sẹ́ bá mi sẹ́ abort sáré bá mi sẹ́ abort kí n sẹ́ abort sàn gbé mi lọ sọ́mi sítú jọ gbé mi lọ sọ́mi sítú gbé mi lọ sọ́mi sítú gbé mi lọ sọ́mi sítú gbé mi lọ sọ́mi sítú. èmi kì í ṣèmi lèmi máa gbé ẹ lọ ó lọ bá wọn bí tòsí oúnjẹ kan gbé ẹ lọ sọ́sítù bí ara mi ò rí bílẹ̀ bílẹ̀ orí ìtì ló ṣe alára ọlọ́run ọba tèmi náà wá sóyàn ẹni ìlú ìwé dúdú bọ́fá mo ní ìwé dúdú bọ́fá ẹni ìfàgùtàn bá àwọn àgbà mo fàgùtàn bá àwọn àgbà síbẹ̀síbẹ̀ ogun tó ń jalè ọ̀tán ah mo tún sì dúkọ ayọ̀ ah bàbá ẹ ju ẹṣin mi lọ́wọ́ ẹ má wò mí ní ẹ̀wọ̀n èmi náà fẹ́ gbọ́ mọ láyè. ẹ wo arẹwà arẹwà òun tó ń la bí ọlọ́wọ́gbó ta ìsàkànlẹ̀ ifá òun tó bá kan náà ń la mágùtàbọ̀ lọ́jọ́ tá a fi bọ́ orúbọ àwọn àgbà ẹ bá olóhùn òfin o ètùtù sí lóhùn ọgbà ìwọ ló pe sùn ló lè tó pawó lè kí tọkọ tí ò bá iṣẹ́ bọ̀ ọgbà gbé ibi àyàmáfin ní kádàrá rẹ tì sí ìwọ ló ṣe ohun tó yẹ kó o ṣe. bàbá kí ló tún ní kí n ṣe tí mi ò ṣe. ṣé bíbí mo dáfá fún ọjọ́ sí tí mo dáfá orí adẹ́tò àbíwá pẹ̀lẹ́ tí mo ní kò rè é fẹ́ tó bá kiri sí ọ níye. bàbá torí ẹ̀ náà ni mo ṣe fàgbàlagbà tí ò ní nǹkan kan abirùn tí mò ń bá gbé. ṣé n gbọ́dọ̀ ara wọn. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ burúkú ọ̀gbọ́dọ̀ máa tẹnu ẹyẹ bọ́ oko rẹ tó pè lábẹ́ omi rẹ ilé pè lábẹ́ omi mu ilẹ̀ ń sọ ìdí àbùkù sí báyìí kọ́dà wọ́n ń pa owó lékè nù ọ̀gbọ́n táwọn àwòkàn wí ni wọ́n ní bàbá táwa bá wà dènà àbárí ilé ẹni ajá bá wà jàlájà bá lọ adífá tiẹ̀ fíjì wòrí tí ó tẹjú mákàkú ẹ̀ girigiri ifá tẹjú mọ́ mi ní ìrí méjì wòrí ṣé tẹjú mákàkú ẹ̀ wọ arábìnrin tó o bá fẹ́ ní bùjókòó ayọ̀ tó o sì fẹ́ lọ́mọ láyé rírí tẹjú mẹ́nu àyànmọ́yàn fún ọ gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ tó kéré sí ọ níye ọ̀rọ̀ rẹ ò gbẹ́bọ kò gbó oògùn kò gbó ètùtù ibi kádàrá forí ẹ̀ tì sínú fàkátì. Ah, máa wọ adé lókèjọ mi ìyìn àká ah, bàbá dùmarì hmm, yẹn ni pé tíyẹn ò bá gbà kádàrá nísìnyí á gbà kó dúró náà nìyẹn mo gbà fún ẹ̀rọ bàbá àdúrà rẹ̀. bíyè bíyè first lady lórí bed excellency the governor. Ah, ẹ̀yin wí. Ah, ah. kí ló ṣe é tó ń ṣojo. Hmm? Uh, but my dear fẹ̀kàn tẹ́lẹ̀ kí ló wá dé tó ṣe yán bí ọkà. Ah, eh, eh, gbogbo ilé tún sọ̀rọ̀ báyìí báwo ni mi ṣe ní ṣe yán bí ọkà ṣé ẹrù first lady ni ò ní bà mí ni àbí táwọn protocols tí wọn máa rí wa pọ̀ Ah, ẹjọ jẹ́ kí n bẹ̀rù. má jẹ́ kẹ́rù bá ẹ àti wípé mistake ló ń ṣe. bí ti báwo. of course mistake ló ń ṣé o mọ̀ pé pa first lady potential first lady lòun náà. really. Oh, of course ṣebí tó bá ń wá ṣe bá tún bọ̀ lẹ́lẹ́kejì mm-hmm. tó bá ń wá lè decide láti fi pa ṣe first lady lẹ́lẹ́kejì náà. Ah! mo gbé ṣé pé kí n bẹ̀rẹ̀ sí ní máa múra first lady mi ní choice èmi ni ọ̀sà ọlọ́run mò ń lẹ̀ tẹ́lẹ̀ ni má gbàdé one time. Eh, eh. ọlọ́run ọba. Eh, mo lè ṣe wú ẹ ìwọ ọmọ ìyá burú. ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé àwọ̀ lápájà ṣùgbọ́n tá a bá ń dùn yín báyìí kí ni mo sọ tí n bá mú yín báyìí wàláì ẹ gbà. kí ló fún ẹ ní ìpẹ́sẹ̀ bọ́ọ̀lù máa ń dùn. ah ṣé ká try. o tó bá rí àwọn tó ń tọ̀ ẹ́ pé ẹni tó sanra ò ní action my friend tèmi kọjá bẹ́ẹ̀. ó ti yà. Hmm. ṣẹ́rí tí n bá mú tí mo lọ yín báyìí tí mo tún lọ yín báyìí wà láyé gbà ẹ kọlu bẹ́ẹ̀dì ọ̀la. inú ìfẹ́ ká sọ tá a bá ṣe ń yín. Michael. ìkùnrin ah, yìí gan wàhálà ni o. water bed ló ń wẹ̀ water bed ìwọ gbórí ẹ̀ sí wo tẹ́rì sí. wàá gbórí ayayaya alàgbà èmi ti rí ìkú síbi tí mi ti tọ́jú bọ̀ nílé ayé mi kò sẹ́gbẹ́ tí mi ò wọ̀ mo ti lọ lé babaláwo mo ti lọ lé adáhunṣe mo ti lọ lé oní mo ti lọ lé àwọn àáfàá chọ́ọ̀chì gan kò wá sílé ẹgbẹ́ kan tó wà tí mi ò tí ì tara bọ̀ lórí ìṣòro tó ń báyé mi jà yìí bẹ́ẹ̀ ṣe rí mi mi lórí ọkọ ìtútù wá jọba lórí ẹ̀ pátápátá tó ń bà mí nú jẹ́ ni pé mi ò tiẹ̀ wá gbọ́ pa mi gbọ́ pé mi ì lóyún rí látàárọ̀ dalẹ́ ojú ọmọ yẹn wá ń pọ́n mi gan-an mo wá fẹ́ bẹ̀ yín kẹ́ ìjọ nítorí ọlọ́run bóyá ọlọ́run á lè fún mi láti ràn mí lọ́wọ́ kọ́lọ́run lè pa mí lẹ́rìn. máa ń sọ retí mi lọ́jọ́ ìdánwò máa gbàdúrà nígbà gbogbo ó rí ọ tí o rò pé kò gbẹ̀bẹ̀ olúwa jẹ́ ènìyàn lọ olúwa òòrùn olùwàgbọ́njẹ nìyàn lọ olùwàgbọ́ olùwàgbọ́njẹ nìyàn lọ orí ọ̀rọ̀ nígbà tí o pé kò gbẹ̀bẹ̀ olùwàgbọ́njẹ nìyàn lọ. arábìnrin ìwé tìrútù ni ẹ̀mí ọ̀run ní kí n fi gbà ọ́ ní ìyànjú wọ́n sì máa ṣe àlàyé ẹni tí rúùtù jẹ́ àti ìtàn ìgbésí ayé rúùtù fún ọ ṣùgbọ́n mo fẹ́ kí o ka ìwé rúùtù láti ìbẹ̀rẹ̀ dé ìparí kí o sì kọ́gbọ́n lára rúùtù. obìnrin yòówù tí ó bá fi ọ̀rọ̀ rúùtù ṣe àríkọ́gbọ́n títí di ọjọ́ alẹ́ rẹ̀ ìdùnnú àti ayọ̀ ni fún un ní ilé ọkọ ìwé ti rúùtù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún rúùtù sì wípé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà lẹ́yìn rẹ nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ ibi tí ìwọ bá wọ̀ ni èmi yóò wọ̀ àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi ọlọ́run rẹ ni yóò sì máa ṣe ọlọ́run mi pẹ̀lú. ibi tí o bá lọ lèmi ó lọ ọlọ́run rẹ ni ó ṣọlọ́run èkùrọ́ lálábàákú ẹ̀wà ìdí abájọ for better for worse rúùtù àti ọkọ rẹ̀ nìyí lẹ́ẹ̀kan sí arábìnrin di ọ̀rọ̀ yìí mú ṣinṣinṣinṣinṣin kì í ṣe wípé orí rúùtù yìí bẹ́ẹ̀ ni rúùtù kò sì ya wèrè pẹ̀lú rúùtù kì í ṣe dàdá ń dídí bẹ́ẹ̀ ni kì í ṣe àrìndí obìnrin àṣẹ ọlọ́run ìlérí ọlọ́run òun ni rúùtù rọ̀ mọ́ ìdí abájọ sì nìyí tí rúùtù fi láyọ̀ títí dé òpin ọjọ́ alẹ́ rẹ̀ ní ilé ọkọ bó tilẹ̀ wù kí ọkọ kéré tó kódà kí ọkọ kó má ju bíńbí lọ bí kò tilẹ̀ tó bàtà ẹsẹ̀ rẹ̀ nù. No níwọ̀nba ìgbà tí a ti kádàrá rẹ̀ mọ́ ọ gẹ́gẹ́ bí ọkọ ọkọ ni olówó orí aya fi ìwà ìrẹ̀lẹ̀ àti sùúrù bá a gbé papọ̀ nínú ìfẹ́ ẹ̀ kí o sì fi ṣe adé orí rẹ kí a lè mú májẹ̀mú ayọ̀ ìlérí ayọ̀ àti ìlérí ògo ṣẹ ní iwájú rẹ arábìnrin níṣe tí ó súnmọ́ ọ̀nà ìgbàlà yìí fi ìgbàgbọ́ kó àníyàn rẹ lé ọlọ́run lọ́wọ́ bí ẹkún tilẹ̀ pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ní olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí. Hmm. olùgbẹ́bẹ́ olùgbẹ́bẹ́ bí bàbá ni bàbá o olùgbẹ̀bẹ̀ olùgbẹ̀bẹ̀ ni ọmọ òun ọmọ rẹ̀ olùgbẹ̀bẹ̀ ní àní ní ìmọ̀ olùgbẹ̀bẹ̀ ni mẹ́ta lọ́kàn jìhóvà mímọ́ ní orúkọ jésù àmín ní ọlá ńlá ti jésù olúwa gbàdúrà fún ìránṣẹ́ olúwa bá mi dùn ún nínú jẹ́ kí inú rẹ̀ kí ó yẹ fún oyún àmín jésù bàbá jẹ́ kí ẹ̀yìn rẹ̀ kó yẹ fún ọmọ àmín níkẹyìn jẹ́ kó láyọ̀ lọ́dọ̀ rẹ̀ àmín jésù olúwa wa àmín àmín àmín àmín. reason lè lé nǹkan ìrònú. síbi ìdí máa ń ṣe omi náà just like that. ọ̀rẹ́ mi báwo ni baby darling báwo ni ṣé wọ́n ókè eh, ṣé o find it difficult as get you by. ṣorí tí má ti find it difficult ṣorí gbogbo nǹkan tẹ̀mí rí mi ó ti jẹ́ kí n wà relieved. kí ló tí ì rí. ẹ ẹ ọlá ọlọ́run ni adúpẹ́ fọlọ́run báwo ni báwo ni iṣẹ́. Ah, iṣẹ́ ń lọ ọmọ ṣé délé náà ló ṣe gbogbo eléyìí. <laughs> day what délé ṣé ó tí ì dé tàdé pé kó máa dénú ilé ah, ah, ọmọ. no check me out now ṣé òun sọ pé mo ti pọ̀ ju délé lọ nísìnyí. délé ò lè carry responsibility èdè. I can see so many changes. Ah, for God's sake, glad lájú ẹ̀ now. So, she was ní secretariat mi? Ah, secretariat. Yeah, mo ti kúrò bẹ́ẹ̀. Mo ti kúrò bẹ́ẹ̀ for long. Mo lọ wá wá sí. Ibi tí mo ti ṣe. Ah, ibi tí mo ti ṣe ẹ̀rọ bá mi yìí. Ibi tí mo ti jẹ tí mo ti mu náà ni mo wà yìí. I mean iṣẹ́ iṣẹ́ tó ń ṣe ń sìn. Kásùn kà jí káràkátà gbogbo ẹ̀ papọ̀ all of their both tèmi ṣe nìyẹn. anyway má jẹ́ kó yà ẹ́ lẹ́nu tí di first lady The next time. first what? first lady tìbò of course tìbò wà yìí náà Ah, o lè ṣe jẹ́ sórí gómìnà ìlú wa yìí the same governor of this state olèmi àti ẹjọ́ fàánsì gómìnà ṣe bí pa ìyàwó gómìnà yẹn <laughs> màmá ẹ ṣe fọ̀rọ̀ lẹ̀ ìtàn nínú ẹ̀ ṣé pa ò lè di first lady ni kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ very soon àní màá di first lady ó tún bọ́rọ̀ sẹ́yìn. ṣé o mọ̀ pé máa ń sọ kínní kan wọ́n ní kóní kan bá sùn ó máa ń rọ ọ̀gá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe sọ lọ́nà inú mi dùn ló bẹ́ẹ̀ yọ àmọ́ máa ń ṣe help kan fún mi bó ṣe máa introduce mi sí his excellence ló máa fún mi náà ní contract kan pé is what gbogbogbogbo gbogbo lẹ́yìn mo gbà mí gbà mí bẹ̀ is what so torí ọlọ́ ọlọ́ mo fi bẹ̀ tó bá ń máa ń gba ọ̀dọ̀ his èmi bá tẹ́lẹ̀ fẹ́ àwọlé ṣé wàá mú kíní kan ṣé everything just name it everything tó bá fẹ́ i will provide for you but bí mo kọ sí mẹ́sẹ̀lẹ́sì yẹn ah ah ah mi ìfẹ́ yẹn ọlọ́run mo fi bẹ̀ ó ti yẹ. pé dìde ọmọ tó ṣẹlẹ̀ ṣé ní báyìí sùn ìṣẹ́tẹ́lẹ́sì lè kọ́ kọ́ láwọn ń bọ̀ ń gbà ẹ̀rọ ọmọ rẹ̀ kí ní àkọ́mọ báyìí ń gbà so wàá máa lọ́yìn kí n mọ́tò mi dà but Mọ́rìnsọ́lá hmm? you know we've been friends for long o ṣe fi friends sílẹ̀ ẹ̀jẹ̀ drop ẹ̀ not even to finish my drink. Oh, ọ̀rọ̀ máa fún drop mi mo máa lọ ṣe bíà. ṣùgbọ́n ni ọkùnrin ló ń ké sí wọn bàbá àkókò olórúkọ tó dùn jẹ́ kò sólórin tí ọkọrin tí ọba fi tùǹgbà sí orin rẹ̀ ò ní dùn tùǹgbà nù inú èmi gan dùn ọkàn mi balẹ̀. sẹ́nàyàn mm. mm. mo mọ̀ kọ́rọ̀ mi ò mọ̀ yọ lẹ́nu wọ́n ní òjògbè mi tún filẹ̀ ìyá rẹ̀ sọ ọ̀nà ọ̀pẹ̀ kò yí ọ ǹjẹ́ wọ́n gan mọ̀ pé mi gan lè yí padà èmi gan mọ̀ were wèrè téèyàn wò tí ń já títún àmọ́ rori lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. kìtì ẹ wá sí àsìkò tó tú kìn yìí yà ń lẹ́nu tọkọtọkọ sọ mi pé kìn mo lọ ọ̀tú kìn mi kìn kò tí ò rí ọ tí ò ní wú ọ ságbára mi ni pé bọ́lọ̀ ńlọ́kàn sí wa pọ̀ wọn lọmọléèwé lóyún ń faṣọ boyún o ìyá ẹ̀ á mọ̀ bàbá ẹ̀ á mọ̀ nígbà tó yún bá yọ iṣu ọlọ́run. àsìkò tọmọ etí ẹ wà ń bọ̀ láyé ọlọ́run wa ti bá mi yí ẹ padà ah. mo dúpẹ́ fọlọ́run. èmi náà wà tútù wọn wà sẹ́tọ̀ dà sí láti tọ́jú ọmọ níjọ́ tá a bá wá sèkó mọ ìjọ náà nìwọ náà mọ̀ kí n mọ̀ mọ̀ yàn pọ́ mi lé nìyàn gidi ni mí jáde jáde gidi tùǹgbà tùǹtùǹgbà mi. wọ́n wá gbẹ̀yàn ńlá kan wá tí ó wà ṣe mc. ìyá yọ̀ lẹ́nu òjijì lórí. tani adéhùn sí wò. báyọ̀ wá. ẹ́ ọ̀rẹ́ mi gidi ni. ee ó ti pọ̀ jù. owó tí ń gbà lọ́wọ́ rẹ̀ ń jẹ́ òkò mọ́ yóò sojú ẹ̀jọ́ náà. <laughs> ṣòwò nǹkan tó kàn tiẹ̀ tí ò jẹ́ kí inú mi dùn lẹ́nu jẹ́ mẹ́ta o ò rí sí proposal mi o. Ah, ah. kí ló ń sọ yìí ṣé ti studio àti àwọn equipment tó fẹ́. ìṣòro ẹ̀sìn ọkọ̀ ò sí mbẹ̀ studio ní kókó ni mo sọ fún àtàwọn equipment ni mo fẹ́ ra àní mo fẹ́ ní program sixteen or eighteen station ní country ní ìfẹ́ network o ṣùgbọ́n bẹ́ẹ̀ dẹ́nu ìyẹn àwọn studio equipment mo fẹ́ ṣe international movie kó ìbò wálé yìí focus náà dé wẹ́lẹ́gbẹ́ mi mo dẹ̀ sọ proposal mi ò pọ̀ sixteen million dollars náà ẹ ẹ eh, eh, but wow torí kékeré yẹn kì í ṣe tó máa bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ máa wà nílẹ̀ tó ní ní time fún mi. kí ló máa pa ìwọ tó fẹ́ bá mi sáà proposal sixteen million dollars ni wà ní níta ó ẹgbà báwo la ṣe fẹ́ ṣe. ṣòro máa wọ mo ti sọ fún ẹ pé kó fọkàn ẹ balẹ̀ tó bá ti send ẹ̀ sí mi no problem after uh, at the end of the month and travel everything ni máa rí pé mo ti iron out mo ti settle. àjẹgbé London Ọlọ́run ti máa ṣògbọ́n ẹ̀ in the sense pé ṣòwò manager mi tó wà lọ sátìrà wọn òun kan ti bá mi wá àwọn òyìnbó kalẹ̀ tó wọ́n rẹ́dì pé àwọn wọ́n fẹ́ wá Nàìjíríà kan wá bẹ̀rẹ̀ mi owó yẹn ló kàn mọ́tà. àbúrò ní problem ṣe mm. tó bá jẹ́ pé o fẹ́ kí n pay ẹ̀ sí àkáǹtì I will do that mm. so that wọ́n kàn lọ gba owó yẹn ni. <laughs> happy sir èyí nǹkan tó máa make you happy ni mo fẹ́ o at least you make me happy. àgbà mi máa ń ṣe bí ìbùkájọ máa gbé. Uh, ó yẹ possible ká snake ẹ wọlé ìṣòwò máa ń dá kéèyàn máa take risk sometimes òun ló máa ń dùn. ẹ ó dùn jù. <laughs> ọ̀rọ̀ wọ̀nyí tún dùn ṣe wọ̀nyí tí yàrá wá jí ṣe wá sí dùn wá lọ wá tó. ṣé oúnjẹ ń dùn oṣù máa jíjẹ ká ọmọ kúṣọ máa ń jẹ ọdún lẹ́yìn ló fẹ́ máa wò ó jẹ́ ká tíráyè lẹ́ẹ̀kan kò sí pọ́blẹ̀mù sí nǹkan kan. bí ọjọ́ ṣe ń lé sí i tóṣù ń lé sí i tọdún ń pọ̀ sí bẹ́ẹ̀ ni èjì tiẹ̀ ń dínkù. òde ò wọ́n pé ìwọ náà ni ṣùgbọ́n téèyàn bá wà happy tó hmm. wà in love hmm. ó máa máa glow ni a máa rí i. <laughs> ojú wo ló ń ojú. ojú location. <laughs> wulẹ̀ mọ́ lójú mi è sèké o mi sì solófòfò o bẹ́ẹ̀ bá wò mí wò yá àná erin lọ́wọ́ erin ni o pẹ̀lú lù bàrà ní ẹlù mi o wọ́n ti lù mí lálùjù o mi ò mọ̀ pé ya sójà mọ̀ dùn yàn bá wọn o mi ti lù mí nu o gbàyà mú làgàn tùngbà àbí kí ló náà pè é. tùngbà náà àmọ́ njọ́ mo ti dé ní ti jẹ́ tùngbà mọ́ torúkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ mi pọ̀ wọ́n mọ̀ pé mi tún gbá wọ́n sì tún mọ̀ pé mi ní pèrò sọ́kọ àwọn míì àti mọ̀ pé mi ní ọ̀sọ́mọ àmọ́ nira bíi pọ̀ ọ̀pọ̀ sà your excellence your emergency. ṣé o gbádùn gálò tí wọ́n ti mú ẹ wọ̀. mi ò gbà rárá títí débi ìjókòó tí mo jókòó mi ò pẹ̀lú ìnilára tí ń lọ́wọ́ mi. kí ló wá ti rí i o ò tí ì rí nǹkan kan. mo ti rí mẹ́wàá ìsànú mi ọ̀rọ̀ tí mo wà mo ń jìyà rẹ̀ yìí. ò tí rí anything. now tell me ṣé o ṣetán àti jẹ́wọ́. wọ́n jẹ́wọ́ ẹsẹ̀ lẹ́sùn ẹsẹ̀ lẹ́sùn wọ́n jẹ́wọ́ wọ́n jẹ́wọ́ fún yín yá mọ̀ o lọ́wọ́ mi. Hmm ó ṣetán àti sọ fún mi pálapàla tó wà láàrin first lady àti ìràwọ̀ àbí kílẹ̀ ń pè é. ẹ sà yàtọ̀ síràwọ̀ tẹ bá fẹ́ gbọ́ tán òṣùpá gan mo sì tán láti sọ. kẹ̀sì mọ́ wá wò ó kì í ṣẹjọ́ ìràwọ̀ o ẹjọ́ bẹ́ńṣílédì ni o àmọ́ bàbá aṣọ ọtọ́ lọ́hùn gan náà bẹ́ńṣílédì náà sá fún yín tó ṣé ẹ mọ̀ pé ó yẹ kí bẹnṣílẹdì kí ọmọ lọ rè bá ìràwọ̀ ni àmọ́ àwọ̀ gan lèmi ń gbé wá bá bẹnṣílẹdì ní gẹ̀ẹ́sì àòṣìyìn àtúnwátún agbèwálé kẹ́ ẹ lè mọ ìbẹ̀rù tó wà láàrin bẹnṣílẹdì àtẹ̀yìn náà wọ́n bẹ̀rù yín jù ìgbà míì ni wọ́n mọ̀ ń tún lọ múra wọn ní abẹ́kúta kò yé yín àwọ̀dèrè kò lápọn mẹ́sìlédínà kò lè fàjọgbọ̀n lórí ọ̀rọ̀ lọ́kùnrin sómi tá a bá ka níní méjì tìlé tí wọ́n ṣe ni wọ́n lè jo fifteen lọ èyí tó sì jẹ́ tìta ọ̀hún láìpẹ́ ìta lọ́gbẹ̀ẹ́ ní òṣèlè kẹẹ̀ẹ́dógún ní omi sábà ṣe léraléra. ò ń gbé ìràwọ̀ wá sí guest house. mi mọ ọwọ́ tí mi ṣe wọ́n mú gàrí lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ mi ì jẹ́ nǹkan kan ẹ gbogbo ìgbà tí wọ́n bá wọlé òun mo kàn fi kan tì mí lábẹ́ igi mi tí n bá wà ní ìyàwó mi nù mo sì fi ìyàwó náà lélẹ̀ mi ò fẹ́ sẹ́ bẹ́ńsì lédi mi ò fẹ́ sẹ́ yọ ẹsẹ̀ lè sùn náà ẹ wo òótọ́ ti fẹ́ pa mí báyìí. Túnbà tí o bá wá fẹ́ bọ́ pátápátá nínú ọ̀ràn tó kọ rẹ̀ sí i á jẹ́ lórí òótọ́ tó ní àti wípé mo rí wípé o ò mọṣẹ́ kọ̀. mi ì kọsẹ̀ ẹ lè bí àjúrà pàpà mi ì kọsẹ̀ mi ì kọsẹ̀ kò sẹ́dọ̀rọ̀ mi sẹ́ ti lè lọ bẹ́ẹ̀ ṣe wà gan bẹ́ẹ̀ lè sọmọ fún yín wó sí bẹ́ẹ̀ ra tíkẹ́ẹ̀tì fún mo lè lọ Nàìjíríà mo lè lọ sọ́dọ̀ kí n lọ lè gbọ́mọ wá fún yín bẹ́ẹ̀ fẹ́yàwó àwọn ẹsẹ̀ lẹ́sùn mi ti ń gan kọ̀ pẹ́ mi hmm, àbólórí oko gan kò sí bíbẹ̀ sí lè ha tó màá débẹ̀ ẹgbà mọ́sáfẹ́ tó bá jẹ́ tó ní ká gbé àlè fún yẹn. ò wá ní kọ́ṣẹ́ fèmí náà àbí wàá kọ́ṣẹ́ fún mi. gbà tó jẹ́ sẹ́mi ni mi ò lọ́nà mi. mo fẹ́ kí o mú ojú ajé kò mú ojú ajé kò ní sọ. wọ́n ní sọ bàbá wá sọ́jà kan. mi bọ́. mo ní sọ̀sìn tí ò wá sọ́jà tájí náà yọjú bí onísọ̀ bá wá kọ̀ tí ò wá àbí tájì ò wá wá sísọ ìyẹn lè yàtọ̀ máa jẹ. mo ẹ ṣẹlẹ̀ ṣùṣà bẹ́ẹ̀ tí èrò tèmi kí ẹ̀rù tó yún inú ìyàwó mi olóyún sínú ìsàánú ìyẹ́jẹ́ ti bàbá rẹ̀ mọ́ mi ó lè bímọ padà yìí kí jẹ́ ojú ọ̀kùn mọ́ bẹ́ẹ̀ kí n bọ̀ wà bàbá mi kí ni ká ti gbọ́ kánìkan fún ọ wà lọ́wọ́ mi ní kánìyàn sọ ọkọ̀ ọmọ sí ògbé tí àti ìṣúra bí mi sì fẹ́ fún ọkọ̀ rẹ̀ ẹjọ́ ẹ̀sánú mi ẹsẹ̀ lẹ́sùn o ẹ̀sánú mi ẹsẹ̀ lẹ́sùn o wọ́n pẹ̀rọ súná ọ̀tọ̀ rárá kọ̀bí náà tí ó bí fún mi nu ẹ bá sì rí àwọn mi ẹsẹ̀ lẹ́sùn ẹ lílé mi mọ̀ fẹ́ àmọ́ kì í ṣe sìnà kì í sì kọjá iye. àbọ̀ fẹ́ pèrò ìyàwó ẹ̀ sọ́kọ̀ fún mi. láyé ọlọ́run ìjẹ́ rí àti òde bá mi kọ́mọ fi rajọ́ bẹ́ẹ̀ lédè wọ́n tí èkó lé wò bèbè ikú ló wà yìí àmọ́ tó o bá fẹ́ kú pátápátá o láti ṣe ètò ní kíákíá bí mo ṣe máa gbá wọn báyìí mi fẹ́ mú wọn ní o mo fẹ́ mú wọn ní ọ̀ràn ọwọ́ báyìí ni. iṣẹ́ tó kéré jù ló sẹ́nu àmọ́ yóò kàn náà yín lówó náà ni. wàá gba owó lọ́wọ́ mi. Ah, tí ó gba mọ́tò wàá pa ah, àwọn nǹkan tí ibẹ̀ ṣe lè ní ìṣe nu àmọ́ àá sọ fún mi ìgbà mí gan wọn ká sọ yín fún mi wọn kó bàtà yín fún mi. aṣọ lóríṣiríṣi góòlù. ìyẹn aṣọ tèmi. tòwọ́ hmm. ṣẹ́ẹ̀ṣì gbogbo àwọn aṣọ yín ti wọ̀rọ̀ gan láńkó ìyàwó ìyàwó lè jàǹfààní tójú omi ìyẹn ìbí ló ti ṣẹ́ sínú wesley ló ń gbéjà o ẹ̀ka náà tá a sojú mìnìmìnì bẹ́ẹ̀ ni àmọ́ ní wákàtí mẹ́fà gbà ni. mi gbọ́. yes sir wàá ṣe yẹn fún mi wàá ṣètò bí ṣe máa gbá wọn mú ó tán tó bá ti ṣe yẹn hmm, pínrín ìyá kan ò ní jẹ́. mo ti bọ́ sá. bí bẹ́ẹ̀ kọ́. kẹsẹ́jọ́ mi o àbí kẹsàforíjì o. kọ́ àgbà mi nù kò ní yẹ yóò ra ẹ̀ òṣùpá mi láwọ̀ ní rí. àárín àárín àárín ọlá àárín ọlá ìwọ kí ni jẹ́ ah, ah. ó fẹ́ ṣe léṣe ni wọ́n ṣépè fún ẹni àbí kí ni ṣe ẹ kí ni bu ẹ̀gàn akíndíde. èmi ni mo fẹ́ ṣe é léṣe. Mm-hmm. Mm-hmm. kí ló ṣì ń dó tibí ni ẹ̀ ti yanjú mi. tibo. bàtà bíàbíà. fẹ́ gbowó ṣe. Arínọlá sórí sórí rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi ń ra mi lára ìwọ Arínọlá the very first lady of the state ìwọ ló wá sọ̀rọ̀ èdè lẹ́lẹ́yà báyìí o tún fẹ́ jẹ ọ̀pọ̀lọ́ òòjẹ́ yìí tó lẹ́yìn ẹni tí ò ju àkọ́bí ọmọ ẹ lọ òun ló wá ń gbo ẹ mọ́lẹ̀ ń bí Arínọlá how do you want to explain this now listen o wá ti gun igi kọjá ewé báyìí o kí ni mo wí o ti gun igi kọjá ewé báyìí and láti ibi tí mo ti dúró mo pa láṣẹ ni you are no longer the first lady. àti tó ń wo àti tó kẹ́ nínú ẹrù ẹ o you better go back to the state house and ensure pé kó o bọ̀ jáde. I don't want to see you again. wọ́n ṣàlàbí ó tán rẹ púrọ́ tán rẹ ojú òun tì wọ gan ni kí ló wá débi tó bá jẹ́ pé orí èèpẹ̀ kò yẹ kó wá síbí báyìí ó yẹ kó jí tiẹ̀ nà ọmọ inú ẹ̀ òun ló wá lépa kiri olùdíkórí èèpẹ̀ ó ti yá wèrè bí òun ṣe yẹn ni ò lè débi báyìí wá gbọ́ ọ tó bá ní kó lọ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí gan-an rè ìwọ ti gbàgbé gbogbo àwọn nǹkan tíwọ náà ti ṣe sẹ́yìn tó bá jẹ́ pé ojú ti ẹ̀ ni irú èèyàn bí àbúrò mi ò ní rẹ lọ́bẹ̀ gbogbo àwọn pas rírẹ́ ni pas àwọn tó ti ń ṣiṣẹ́ ọ̀dà ni gbogbo wọn lò ó so wọ́n á dùn ẹ̀ ó mọ nǹkan kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀rù tí ẹ̀ bà ẹ́ láti wá bíbà ẹ̀ láti confront mi ó wà ní ẹ́fọ́ǹsì o àyà àpò ẹ̀kọ́ ni lèmi náà tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ó ti gbàgbé pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gbóyè fún second term awíta láìwí oníkèmí hmm. kúrò ní state house mi ò rò pórí èpè rárá tí orí ẹ bá pé tí ọpọlọ ẹ tó bá ń ṣiṣẹ́ òun ní sòṣì ọ̀rọ̀ yẹn sẹ́mi wo jẹ́ ẹ sọ fún ẹ o tó o bá ṣọ́ra ẹ kàlàbí tó o bá ṣọ́ra ẹ wo àti lo táàmù yìí tán gan wàá múra ábòsíbòsí second term tó o bá ṣọ́ ara ẹ sórí gbogbo nǹkan tá a ṣe gbogbo public ló máa gbọ́ pátá bẹ́ẹ̀ ni. blackmail. èwo ń ló ń jẹ́ blackmail kí ni ìwọ náà wá débi kí ló wá ṣe ń bí gbogbo ètò ìsọ yìí kí ló jẹ́ blackmail kọ́ ni kó máa tán rẹ̀ wò jẹ́ ìsọ fún ẹ kí ló pè mí náà ibi ló pè mí ni obìnrin ni mí náà ṣé mi ò dáa tó lóbìnrin ni kó tó di gọ́vnà èèyàn rí ẹ ó di gọ́vnà tọ̀ àfi ká máa pàdé functions orí ìtòmí ò pè bíi tiẹ̀ ó jáde ó rẹ̀ jáde nínú ọ̀dájọ́ àbí jókè ó ní àwọn ilé ẹbí wọn ṣẹ́gun fún ẹni. wọ́n ti lè rí ẹsẹ̀ lọ sọ ẹsẹ̀ lọ sọ ẹsẹ̀ lọ sọ. fọṣọ mẹtìlédé àfi ká ní sùúrù o àfi ká ní sùúrù o ọ̀rọ̀ obìnrin ẹ̀dẹ́ ni o ẹ̀dẹ́ ni o ilé àgbo tẹ̀ ń pààkì ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀ tòlú kẹ́ ẹ̀ túlù ṣe tẹ̀ ń darí ìlú síbi tẹ́ ẹ̀ darí wa sí rìn bó lẹ́sẹ̀ fẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ obìnrin dẹ́ẹ̀dẹ́ ni o dẹ́ẹ̀dẹ́ ni o dẹ́ẹ̀dẹ́ ni o ẹ má ti ara obìnrin ẹ má kara wọn sẹ lọ́wọ́ o ṣé ẹ ráwa tá à ń pè ní sọ́kọ̀ yìí àwọn ará màsírí àwọn obìnrin o nínú nínú irú rẹ̀ káàrí ṣé lè yẹ ní tẹ̀ka wọ́n mọ́rí bẹ́ẹ̀ bá tó rí mi èyí mọ̀ tó bẹ́ẹ̀ ọwọ́ ń gbèbè kẹ́ bá tó rí mi ti ń ṣẹlẹ̀ o àfi kẹ́ ìyá àgbà fọlọ́wọ́ ṣé ẹ̀ ti tún á rí ṣé ẹ mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ẹlẹ́ẹ̀kejì káyé lọ́mọ́ tí ò ní bàjẹ́ kí wọ́n mọ̀dínú ẹlẹ́ẹ̀kejì mọ́ yín àwọn atagbó nǹkan àṣírí yín ègbò lọ́wọ́ wa àfi kẹ́ ẹ̀rú nǹkan máa lẹ́nu ẹ̀rú nǹkan máa lẹ́nu <laughs> tẹlifíṣàn òṣìṣẹ́ tó àti rédíò ibi tẹ́sán òde ìrìn àjò ẹnu wa yọ̀ dáa bí ti lọ nílọ bí ti lọ nílọ. playboy mo ti ṣe tọrẹ méjì. mo ti lọ́yọ̀ kanjú àjọ mo ṣe tẹ̀mọ́ tábúrò mo ti lọ́yọ̀ kanjú àjọ. Mr. Sọmọ ah, kí ló ń fẹ́? kí ló fẹ́? Ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́? Ah, kí ló fẹ́? Oṣù tí wájú lẹ́nu, oṣù tẹ̀yìn kúlé, ó ti ṣe tábọ̀ ọ̀tún mi, ó tún fẹ́ lọ mú tòsí o tàjọmọ kí ló fẹ́. Ah, kí ló fẹ́. ṣọmọ kí ló tún fẹ́. kí ló fẹ́. ó ṣe tiwájú lé mi. ó ṣe tẹ̀yìn kulé ó tún ṣe tábà tún mi ó tún fẹ́ lọ mú tó sí o.